pé ńlọ́jà fi ń tà lẹ́kọ̀ọ́ wọ́n lè pé ńlẹ̀kọ́ ò ṣe bàjẹ́ gbogbo àwọn ẹ̀tàn jẹ́ burúkú ìjọ wa yọ lẹ́nu ònìkó rí bàbá kúdí bàbá aráfá ìyá bùrẹ́mà àwọn ẹni tó yẹ kó jẹ́ mùsùlùmí àwọn náà tún bá wọn arúgbó òfò àtàdánù bóòlù ti jẹ́ wọn ni àpapọ̀ tako ìsìláàmù kí ló dé tó ọ̀tako ìsìláàmù ẹ eléyìí àṣà àwọn baba ńlá àṣà àbẹ́sìn àwọn baba ńlá yín ẹ̀sìn àwọn baba ńlá yín nù kúfúrù ṣírùkù èèyàn kì í pa nǹkan kan papọ̀ mẹ́sìn islam kí islam ọ̀sẹ̀ kù islam máa ń lọ́ọ́ fìyàn alẹ̀ ni olúwa rẹ̀ ti kú inú islam pátápátá wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluk wa la takunanna minal khasirin àti ránṣẹ́ sí ọ yọba àti ránṣẹ́ sáwọn tó síwájú rẹ pété ọba lọ ṣẹbọ sí Allah pẹ́ẹ́rẹ́ gbogbo sẹ́ẹ̀rì ọba jẹ anabi ni wọ́n sọ fún báwọn pé wàá làwọn akpọ̀rọ̀ ń tù ẹni tó ga oríire òkun kè. Okay bó làwa rárá tó bá sọ fálábì báwọn ẹ̀ mọ̀ pa wa àwa á sì kòtò já sí torí ẹ̀ olùwàní innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sí Allahu tó bá bẹ̀rẹ̀ olúwa ni ó dájú pé àti sàlìjánà lè wọ̀ fún iná ni ọwọ́ àwọn alábòsí wọn ní ní alárànṣí ẹ fi yé wọn gbogbo àwọn tó mẹbẹ mẹsìn bá wọn wọn náà bá wọn ṣe égún wọn bá wọn bọ alágẹmọ wọn pẹ̀lú wọn sẹyọ mùsùlùmí wo wá ni ọ wọn á lọ kẹyìn mọ́kà mọ́nu pé hajj ajá àfàjánà àfàjánà ajá ṣèèṣì lọ mọ́kà nítorí tó bá jẹ́ mùsùlùmí a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn islam èèyàn kì í pa islam papọ̀ mọ́ nǹkan mi èèyàn kì í pè nǹkan mi èèyàn kì í ṣe nǹkan mi lórúkọ pé ìwọ òsì bá wọn ṣẹ̀yọ ọba wọn ṣẹ́gun ọba wọn ṣalágẹmọ ọba wọn ṣẹbọ ọba wọn ṣòṣà ọba wọn bọ̀ṣà tọrẹ lómi ọ̀ṣà ní tó ń bọ́ ń tiẹ̀ ẹ lọ síbẹ̀ láàárọ̀ kùtùkùtù ẹ ríran wò ẹ rí ti gbogbo wọn tò lọ wèrè lápọ̀ wèrè lábo odò tó lù wá dá jẹ́ tí wọ́n bá bí ọ̀dà ìwọ́sà ti ṣubú náà wò kọ́ wá fi yí odò pé àwa là ń bọ́ àwa là ń kó nǹkan wá fún ọ mọ́sẹ̀mí ní òkú ẹ̀ ń gbé jáde kò nídìí kọ́ sọ́ra rẹ o láti third mainland bridge láàrinṣẹ́ wọ́ọ̀bẹ̀ kọ̀ọ̀kan wọ́ọ̀lọ́ kọ́ wọ́ọ̀lọ́ pépé mo wá kí ọ àmọ́bí mo fẹ́ sùn kó sì má modò wẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ẹni tí ń bọ́ ó rí pókù rẹ̀ wọ́n gbé jáde a'udhu billahi minash shaitani rajim ẹ rí i pé ẹlòmíì lórúkọ pé òun ṣe gbogbo nǹkan mùsùlùmí náà lòun òun náà tún ṣẹbọ ìsìláàmù rọwò ló ń ṣe gbogbo tẹsíbà tẹlómìn kó ká wọn àkọ́kọ́ má lò tẹsíbà àkọ́kọ́ má lò má lò kìí sàmì kìí sàmì islam àmì islam ṣe bẹ́ẹ̀ ni àmì islam sá kí lámì islam nà ọwọ́ bá o ẹni nǹkan kan wọ́n máa ṣe béèrè wọ́n máa dáhùn lódìndín nǹkan dá ẹ kàn rò pé gbogbo yẹn ti sẹ́yìn máa bẹ́ẹ̀ mọ́ wọn là máa ọ̀dọ̀ ẹ̀dá máa bọ̀rọ̀ lọ wọ́n tún láà máa kí láàmì rẹ̀ wọ́n ní ọwọ́ ọwọ́ bá o ọmọ kaba o wọ́n ní tí ọba gbọ́ lọ mọ́kà lọ́dún yìí ọba mẹ́sì àga mọ́kà kí láàmì islam jama abẹ̀dẹ̀ ẹ̀gbá ẹ̀gbá ẹ̀gbá a ah, nígbà tí wọ́n bọ̀ wọ́n sọ pé wọ́n gbọ́ ẹ̀sìn yìí gidigidi níbi tá à ń lọ yìí o so pé kò sí béèrè tábí wọ́n tí wọ́n ní dáhùn béèrè àkọ́kọ́ ni kí láàmì islam àmì islam ni pé gbogbo òfin tẹ́sí islam wa máa tẹ̀lé àmì ìtumọ̀ à ń wá mùsùlùmí gidi ká náà nù ṣé o tó gbàdé nígbà tí gbà pé àmì ìsìláàmù ní tẹ̀síbà bọ́ọ̀lù sì sọ pé ìwé ṣe mùsùlùmí <laughs> ẹni tó sì ní àmì ìsìláàmù ní kí n máa tàka oníyẹn ṣe mùsùlùmí bọ́ọ̀lù yẹn ṣe ṣe mùsùlùmí so àwọn èèyàn gbọ́ ìsìláàmù yẹn gàgà yé nísìnyí ìgbà tó ń janu tó ń fọnu tó ń pera rẹ̀ mùsùlùmí nǹkan mélòó ni ìsìláàmù ní ká ṣe tó ń ṣe èsè mùsùlùmí ikú ó sì mú ọ lọ àwọn máa rò pé mùsùlùmí kú ẹni tí ó ka ìsìláàmù kù tí ó tẹ̀lé bóò la ṣe fẹ́ sọ pé mùsùlùmí ló kú ẹ̀rọ tẹ́lẹ̀ mi ò ń kà kú pé nínú ìsìláàmù yìí tábà ti ṣe salawatul khams ó ti tán àṣejù ló kúkú ìsì ń bẹ nínú wa gan ẹni tó kà kú pé ètò ọba ti lé sẹ́yìn márùn-ún báwo nígbà tó lúwo òróró mélòó lálẹ́ yìí mú omi lè pọ̀ mú méjì o má ṣùgbà torí wọn fi musa kọjọ lè tàǹjọ nàmbà tí nǹkan ìṣá kéèyàn lè sùn dáadáa káwọn àjẹ ọmọ wa bá yẹn ìdí tó fi mú méjì nù ọ̀dà mélòó lẹ́yìn mú ti mara àrùn lẹ́mú alhamdulillah olúwa ẹlẹ́dàá kò ní pin wá ń pa ẹ̀rí pé omi intan fi ń pèèyàn lẹ́lẹ́bọ tó ṣe pé àwọn nǹkan tá a lè rí pẹ̀lú èèyàn ká ṣe iyèméjì pẹlẹbọ ni kò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ náà yàtọ̀ sẹ́bọ ẹbọ gidi nígbà tó ní mùsùlùmí ni wọ́n àmọ́ gbogbo àdúrà tó bá ṣe o láwọn rọ̀háníà kan tó máa àwọn ta ni rọ̀háníà náà ni ṣé rọ̀hání àní Allah ni ká máa pè ní àbí ká pè Allah ta ni wọ́n ní ká máa pè ṣé anabi wọ́n ní ká pè ok rọ̀hání àrẹ ó ju anabi náà lọ sá so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ bọ̀ yẹn ni wọ́n ń ṣe wàláhì wọ́n sì máa pera àwọn mùsùlùmí òun àti àlìjánu wọ́n ti jọ ní collaboration agreement tó wà lọ́ndà that collaboration òun náà ni pé gbogbo àtọ́ bá yàgbé ọ̀gbọ́dọ̀ tábà gbogbo ìgbà tó bá tọ̀ ọ̀gbọ́dọ̀ tábà ìgbẹ́ ni kó gbé sídi kó fi máa ṣe sọ́lẹ́ à ìtọ̀ ni kó gbé sídi kó fi máa ṣe sọ́lẹ́ à ṣé mùsùlùmí náà nù tàbá wa lọ bárò rẹ̀ pàdé àdánwò pélé máa mú wa aláǹjànú ni tí wàá bá wa bí ọba wa sọlá máa ṣe sọlá ti lẹ́yìn ògbẹ́ǹbì sọlá ti ò ní jẹ́ sọlẹ́ akramakumullah ẹ rí i pé ìjẹ́lómi kàkún Islam irọ́ lásán ni irọ́ lásán ni kó darapọ̀ mọ́ ẹgbẹ́ kan àwọn ẹgbẹ́ yẹn sì ń jókòó Islam ajẹ́pẹ́ tó o bá ti lẹ́gbẹ́ láyé ajẹ́pẹ́ ó ní ẹgbẹ́ lọ́rùn yóò bá lẹ́bùn ẹni tí ọba wa lẹ́gbẹ́ láyé ńkọ́ kò ní lẹ́gbẹ́ lọ́rùn tá ń lẹ́gbẹ́ òfò ẹgbẹ́ làwa yìí wá sí ẹnikẹ́ni ní ẹgbẹ́ àwọn ó try láti kéjì yín ò ní fẹ́ kẹ́ jáde kó ń bẹ̀ wọ́n wá máa kọ̀ndẹ́mù gbogbo ẹni tí ò bá ti sínú ẹgbẹ́ wọn wípé Islam wọn ò lè dá bíi tiyín wọn à lè nírú àgbọ́yé tẹ̀yìn ní whereas wọ́n ti kéjì yín we prisoners tẹ́tí wọn ò nígbà kẹ́ ronú àfi bá wá sí fẹ́ kẹ́ ronú wọn ò nígbà kẹ́ ṣe àfi bá sì gbà kẹ́ ṣe so irú islam wo alẹ́ fẹ́ ṣe báwọn àfa àwọn bá ṣe ríran ma lẹ́yìn náà ríran ma torí pé wọ́n tún ṣe léwọ̀ fún ọ láti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ àfa tí ó bá ti jẹ́ àfẹ́ ẹgbẹ́ torí àfẹ́ ẹgbẹ́ ànábì ẹgbẹ́ ẹ wà dáwò àwọn míì jẹ́mọ́ àlọ́sẹ̀ látù ní irújọ sunday báyìí wọ́n tún gbé yúnífọ́ọ̀mù ọ̀ àfi bí ọmọ skúlù oníkálukú ti jí lébẹ̀ láàárọ̀ kùtùkùtù wọ́n tún ní tíra kan tó ṣe fáwọn àṣàlátù ọ̀pọ̀lọpọ̀ kà kún pé òpin ìsìláàmù ni kọ́dà ẹnìkan sọ wípé gbogbo ẹ̀sìn ìjọ sunday ni tó ń bá ti lọ àṣàlátù gbogbo ẹ̀sìn tó ń fẹ́ ṣe wọn ó ṣe ó tún di next coming sunday tọkàn fi sọ pé ẹ dákun ẹ dákun ẹ bá ń ládùá kí Allah ò fi as-salatu rọ̀ mí lọ́rùn ó sì fi as-salatu rọ̀ mí lọ́rùn <laughs> èwo ni as-salatu ò ní as-salatu ó ní as-salatu tó lọ́wọ́ ní káwọn ẹ̀sìn bá wà ọ̀rọ̀ mi lọ́rùn àmọ́ as-salatu sunday sunday á ọ̀rọ̀ mi lọ́rùn gbàjẹ́ ọ̀rọ̀ ni ẹ bá ṣàdúrà kó fi ẹ̀sìn rọ̀ mí lọ́rùn bó ṣe fi bídíà rọ̀ mí lọ́rùn àbẹ́ rí láṣà sọ̀láàtù bá nàbí sọ̀lá àṣẹlá oníkà láwọn afá aláṣàláàtù àbí rọ́ lásán wọ́n wá dálẹ̀ títí dá Amẹ́ríkà gbogbo Europe lẹ́tọ̀rí gbogbo jama aláṣàláàtù tẹ̀ rí nàìjà ṣé Islam tí wọ́n ní ká ṣe náà ẹsẹ̀ Islam òdodo ẹsẹ̀ Islam òdodo àwọn míì ìdí ìsìn náà àtakò ńlá fún ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam ni wọ́n tẹ̀ bàtì wọ́n lérò pé àwọn ń ṣe islam òdodo ìyẹn àwọn Sufi wọ́n ní kọ́ wa gbọ́wọ́ ẹ dákun ṣé anabi sallallahu alayhi wa sallam ni ẹ lè rí islam ṣe láì gbọ́wọ́ ṣé ẹ máa dìtì kan tó sọ bẹ́ẹ̀ pé ẹ lè rí islam ṣe láì gbọ́wọ́ ẹ mọ̀ padà dálẹ̀ nígbà tí pè ládàádáálẹ̀ ìpìlẹ̀ àdádáálẹ̀ ni sẹ́nu pé ká àdádáálẹ̀ tó tún wà ńkọ́ yóò jẹ́ uncountable ọgbọ̀wọ́ bí ìyàwó kan ṣe sọ fọ́kọ nù ìyàwó sọ ọkọ sọ pé àwọn ojúṣe tó yẹ kí ìyàwó ọmọ ẹsẹ nínú ilé kìí ṣe dáadáa yóò fi inú ilé òun yóò lọ máa bá àfa àtọ̀ríkọ rẹ̀ yóò máa bá àfa dáná yọ ọmọ bá afa gbálẹ̀ yọ ọmọ bá afa nulẹ̀ ó tún di pé nǹkan míì tún wọ̀ ìgbà tó ń wá yarí tó ń wá sọ wípé ìwọ obìnrin yìí bẹ̀rù Allah àwọn nǹkan tó ń ṣe yìí báyìí kó bá ńlá ni tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù ìyàwó wa sọ fọ́kọ pé òun ò lè gbọ́rọ̀ sí lẹ́nu bóun ti ṣe gbọ́rọ̀ sáfà lẹ́nu àáfàá ló síwájú àáfàá tó ń gbọ́wọ́ lọ́dọ̀ ọ̀nà kí nìdí abájọ ìyàwó sọ fún ọkọ pé tó bá dijọ́ ọ̀gbẹ́ni kìyàmá gbogbo àwọn táwọn gbọ́wọ́ lọ́dọ̀ ṣe wà wọn àwọn ò yí padà dọ́ka bàbà ṣé wọ́n wá lu àwọn mi lọ pa wọn sínú àlìjẹ́nà kó àwọn sẹ́mi pé ó kó wọn gbọ́ náà fàyàwọ́. torí ẹ̀ o ò lè gbọ́rọ̀ o ò lè o ò lè lóhùn tó bá dijọ́ gbélé tó kó wọn àlìjẹ́nà òun gbọ́dọ̀ gbọ́rọ̀ sí ṣéwù lẹ́nu mo ní atúgbọ́ tutù jéró la gbọ́ tẹ́lẹ̀ wípé gbogbo àwọn mùrídì wọ́n di jéró tí ó wọ́ wa wà lápò kọ́kọ́ tó wọ́n fi lọ́ wa mi àtọ́rí pé èyí ń lọ àgbàdo mi bẹ́ẹ̀ bí àti èsè pé wọ́n sì kì í ṣe pé wọ́n yan àgbàdo àgbẹjẹrò ló tún máa lọ́nù àìláìsẹyẹ olófèèrè ẹ ike wọn wàá pa ọwọ àlẹjẹnà ìkúngbà tá a bá dọyìn ọlọpọ àwọn ẹlẹ akaramakomola ẹ rí i pé ọ̀pọ̀ àìmọye wọn tó bá ti wọtọ̀ rí kọ̀ọ̀kan bá yóò lérò pé islam tó dáa jù làwọn ti ṣe ẹni tí ó bá ti ṣe ń kọ́ kì í ṣe mùsùlùmí gidi wàá lọ ṣẹlẹ̀ yọ àmọ́ wa gbìyànjú láti pè ẹ̀yin náà pé kẹ́ wá wọjà máa wọn kẹ́yìn náà wá gbọ́wọ́ lọ́dọ̀ ṣé wà wọn kẹ́yìn náà wá gbọ́wọ́ lọ́dọ̀ ṣé wà wọn. ó dà gẹ́gẹ́ networking trade èyí tí ẹ máa béèrè nípa rẹ̀ yín pé wọ́n bá ṣe mú yàn wá sí ni commission rẹ̀ ọ̀pọ̀ ṣé òun náà sọ pé tí wọ́n bá ti rí yàn kó wọnú jàmbá yìí táwọn náà wá gbọ́wọ́ wọ́n máa di muqaddam. akramakumullah ṣé islam gidi náà àwọn ẹlòmíì lábẹ́ pé islam gidi làwọn ń ṣe kò sí nǹkan tí ọ̀tọ̀ gbogbo nǹkan náà lọ́tọ̀ lọ́dọ̀ tiwọn wọ́n sọ pé Allah azza wa jal kó róró débi pé yóò dilẹ̀ fún kọ́ máa fìyà jẹ nìkan nítorí àwọn kálukú kó ṣe inna Allaha ghafurur rahim ṣé islam gidi náà àwọn míì àwọn rò pé islam gidi náà ní ká kó kálukú sínú náà pé òun fi ń dá gbogbo yín lójú pé tẹ́lẹ̀ bá tí ì máa sọ báwọn ṣe sọ kẹ̀sì máa ṣe báwọn ṣe ṣe iná lẹ́wọ̀. àwọn eléyìí aláhọ̀kango nìyẹn àwọn alárekunda bí àwọn ọmọ tẹ̀fìríyà ṣé islam gidi náà nù abẹ́ tanra ẹ̀ jẹ gbogbo nǹkan wọn máa fi kí àwọn olódò wọn á sí àwọn èèyàn lọ́nà tẹ́lẹ̀ ìbáyé wa a jẹ́ pé islam òdodo ń bọ́ lọ́wọ́ islam òdodo kò ní í ṣe pẹ̀lú pé kọ́ ọgbọ́ jẹ̀mọ́ kan kò ní í ṣe pẹ̀lú wípé kọ́ lọ gbọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan àmọ́ ní í ṣe pẹ̀lú wípé kọ́ ọmọ àwọn nǹkan tí ń bọ̀ yìí kó sì máa lò wọ́n kọ́ máa fi wọ́n ṣèwàhù kó sì máa lákèsí pẹ̀lú pé ṣé ò ti jábọ́ mọ́ ọ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ òun náà ní kó jẹ́ mustasliman lillahi ta'ala bit-tawhid kó jẹ́ ní tó sọpá sọsẹ̀ sílẹ̀ fún Allah pẹ̀lú kó ṣe lọ́kàn nínú ìjọsìn gbogbo mùsùlùmí gbọ́dọ̀ sọ̀rẹ́ndà a ní nǹkan míì tọ́lẹ́tọ̀ sí ká yàtọ̀ sí Allahu Rabbul Alamin tó o bá ti jẹ́ bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ e ṣe mùsùlùmí rárá a kì í jẹ́ pa ní Allah ká tún wá sọ pa ní nǹkan míì àfi kó jẹ́ pa àti di kèfèrí nǹkan míì kò bá jẹ́ màláìka nǹkan míì kò bá anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam níjọ́ tí èèyàn bá ti tún sọ pé mo ní nǹkan míì tó yàtọ̀ sí Allah kó ṣe ṣéwù rẹ O ti di káfẹ́ a gbọ́dọ̀ mójútó eléyìí o ẹ̀sìn táwọn ń sọ tọ́mọ̀ fún Allah lónìí kan ó pé gba ọpẹ́ gbẹ̀rún ọ̀pọ̀lọpọ̀ tó fìdí rẹmi ń bẹ̀ nítorí pé lómi gbàgbọ́ wípé òun ò ní nǹkan míì tóun jọ́sìn fún yàtọ̀ sí Allah àmọ́ ó ṣàì mọ́ àwọn nǹkan àwọn nǹkan tó já sí ìjọsìn nínú òfin ẹ̀sìn Islam níṣẹ́ ń gbé apá kan nínú ìjọsìn lọ́fẹ́ lómi láì mà ọgbà pé Allah nìkan ló wọ́n máa sìn ṣùgbọ́n àwọn nǹkan tá à ń pè ní ìjọsìn kò mọ̀ wọ́n dáadáa ọwọ́ gbé apá kan nínú ìjọsìn ọlọ́gbé fẹ́ lómi bàbá olówó kan wà nù àdúgbò tí a ń gbé ètò ní problem wọn lọ bá bàbá olówó Allah nìkan ló ń sìn o òyìn sì pé nǹkan mí yàtọ̀ sí Allah o àmọ́ máa worú àṣìṣe yìí ọwọ́ aṣọ bàbá yìí pàtó wá rí wọn ni ẹ má gbàgbé mi ojú yín mọ̀ ń wò ojú yín náà ni mọ̀ ń o ti ṣe ojú yín mọ̀ ń wò o ti ṣẹbọ sí Allah tó rárá àjọsìn nípa ọ̀gbọ́dọ̀ wojú ẹnìkan bákan náà ìrànlọ́wọ́ yín lọ wà tó bá lọ́wọ́ jẹ́ pé nǹkan téèyàn ò lè ràn yàn lọ lórí ẹ̀ ló ń béèrè rẹ̀ lọ́dọ̀ èèyàn ó ti ṣẹbọ sí Allah ó kì í sára dáadáa torí ẹ̀ ló ṣe jẹ́ pé n tó lè mú yàn ṣẹbọ sí Allah tó lè gbìyàn kúrò nínú ẹ̀sìn Islam ọwẹ́ lọ́nà tó ṣe pé yẹn lè má rí àmì yóò ti rọrùn lànàbì fi máa ń ṣàdúrà yìí pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ìwọ Allah mo sáàdì rẹ o má jẹ́ ń ṣẹbọ sí ọ lámàá sí o mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣeé ṣe ká pé mo rélù nínú ṣẹbọ sí wọ Allah láìmà tánàbì bá ń ṣàdúrà bá èmi àti wọn kọ́ so eléyìí túmọ̀ sí pé n tó lè sọ̀yàn di ẹni tí ọ padà dípò ń nǹkan mí yàtọ̀ sí Allah ọ padà gbé nǹkan kan nù jọ́sìn lọ́fẹ́ lómi jọ yàtọ̀ sí Allah ọ̀pọ̀ àmọ́ wọ́n wẹ́ ó lè má yọ. sọ ìdénù kákíyè sára o kákíyè sára tí ọba sí ajá bíngò àwọn lèèyàn wà àdúgbò yìí lálẹ́ àná à bíngò ṣe gudugudu méjì bíngò báwo bó ló ṣe bingolize wọn tí wọ́n fi sá ta ló fi kún ọ lọ torí tí ọba sì ti bingo shirkun asghar ó ti ṣẹbọ kékeré sí Allah tó ọba tọrọ àforíjì tó ọba bá bẹ́ẹ̀ kú ó jìyà rẹ̀ tó bá yẹ ń tọ́nà rẹ́bù tó rí sẹ́nu làǹtà lọ́nà rẹ́bù náà wọ́n bí pẹ̀lú ọ̀nà ni tó fi wá jẹ́ pé tí ọba sí tọ́narébù ò ní ríṣẹ́ ta ló fún ṣẹ́ àhà kákìí sára o àwọn gbólóhùn téèyàn á máa sọ téèyàn fi máa ṣẹbọ sí ọlọ ọ̀pọ̀ àwọn àwà téèyàn máa hù téèyàn máa fi jọ ṣẹbọ ọ̀pọ̀ àfi ká ṣọ́ra àfi ká ṣọ́ra gidigidi àwa lè má àfi ká máa kọ́ mà tá a bá lè kọ́ mà ká má dínà síbi tá a máa ti ń sọ̀rọ̀ ẹ̀sìn torí pa tá a bá kú gbogbo àwọn ìta ń ṣe kàkà rírì lórí ẹ̀ yìí kò síbi tá a mú lọ àwọn ìta kàkún yìí àwọn ni ọ̀sẹ̀ kù ẹni tó kú láàárọ̀ yìí ó náà mọ̀ pé òun kù tó bá mọ̀ pé òun kù ìpalẹ̀mọ́ tí ó sì ọ̀gá àtúnṣe tí ọ̀gá ṣe kò bá pọ̀ ṣùgbọ́n òjijì ni kú máa wọlé mú òun ti ń kábàámà báyìí kí tèmi pẹ̀lú títèmi pẹ̀lú ìwọ náà tó di àbámà ló ṣe yẹ ká tètè ronú ká tètè ṣàtúnṣe tó yẹ ká ṣe máa gbọ́rọ̀ ẹ̀sìn àwọn olùmọ̀tán bá máa ọ̀rọ̀ ẹ̀sìn tá máa ń sọ tí wọ́n fi kó bọyọ̀ tá sì ń sọ níbàámu pẹ̀lú alukur'an àti sunnah nebo muhammed sallallahu alayhi wa sallam máa gbọ́rọ̀ wọn. torí pé nínú ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá màá rí nǹkan kan mú náà ni wípé mò ń ṣerú àṣìṣe báyìí ẹ jẹ́ n tún ṣe. tó tí mo máa ń ṣe bẹ́ẹ̀ tí mo máa ń ṣe bẹ́ẹ̀ bí ìdìnnìlá nígbà tí ń bá kú sí àṣìṣe mi ò kéré sí bí ọba ti ṣe tó tó bá jẹ́ kí mi gbọ́. ọ̀rọ̀ nípa tẹ̀wọ̀hídì yìí ó pàtàkì nítorí pé kí n sọpá sọsẹ̀ sílẹ̀ fún Allah nípa ṣíṣe lọ́kan nínú ìjọsìn ọ̀kan pàtàkì gbógìmù nínú tí máa jẹ́ ká jẹ́ mùsùlùmí gidi òun náà la ṣàfẹ́kù rẹ̀ jù láwùjọ Yorùbá àwọn mùsùlùmí Yorùbá wọn àdààmú pẹ̀lú tawhid kí ni wọ́n ń pè ní kéwù gan lọ́dọ̀ Yorùbá ẹ̀yin náà bá wa dá sí i ibẹ̀ náà lẹ́pẹ́ àìsí ń bẹ̀ láì bá wa dá sí i. kí lẹ́ ń pè nké lọ́dọ̀ yorùbá síbẹ̀ ní iṣẹ́ ńlá orin ké ká máa dá náà ni èèyàn ló ń bá wa sọ̀rọ̀ ẹ̀sìn wákàlà kan gbọ́kú làlà wákàlà kan gbọ́kú làlà ó sì ń bá wa sọ̀rọ̀ ẹ̀sìn àgbọ̀ àgbọ̀. العلم قال الله قال رسوله قال الصحابة àgbọ̀ ó sì náà ń bá wa sọ̀rọ̀ ẹ̀sìn so ìdínú ọ̀pọ̀lọpọ̀ tó náà ń bá wa sọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá yìí ìtàn lásán ni gbàtí ìsìnkú ẹ̀yìn náà dalẹ̀ majority ọ̀rọ̀ ẹ̀sìn tán láwọn ń bá yín sọ ìtàn lásán ni àtàlọ́ ẹ́n sàmàbí nǹkan ṣe jẹ́ ní ọdún 1902 ọwọ́ ẹsẹ̀ kí ni mo fẹ́ fi ṣe díẹ̀ sí tí bá fẹ́ kọ́ history you go to class kí sì ṣe pé à ń sọ̀rọ̀ ẹ̀sìn lọ ìlọ̀rọ̀ wa jẹ mọ́ nǹkan tá à ń sọ tá à ń pa níjà ó sì ń bá gbọdọ̀ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá fẹ́ sọ ìtànlọ́ba dé ìtànlọ́ba lọ ni. ẹran tó tí wọn bá ti máa kí àlọ́ ló máa ń ṣẹ́kù irú jàǹbá tó ṣe wá lẹ̀ Yorùbá ni ìdí nù tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbẹ́sìn yìí rárárárá kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ fún yín tẹ́yìn ọ̀rọ̀ ṣe Allahu Akbar irọ́ lásán irú ẹ̀ lẹ kún gbogbo ètò fi yẹ ká fi gbẹ́sìn yìí àgbọ́yé àgbọ́yé irọ́ lásán náà là ń kàn kó ká Ramadan lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ó kọ ọmọ kí ó kálukú náà ti tẹ àtẹ tẹfsiri báyìí tó sì pé oríṣiríṣi àwọn formalization gbogbo tí ọ̀jẹ̀ mọ́ntáyà sọ alam tara ilal ladina nafaqu ẹ̀rọ nígbà tí àfa àti íńtánẹ́ẹ̀tì bá fà á bá afọ́ ọmọ wa túmọ̀ nǹkan nígbà olúwa ń bá wọn wí àwọn tí ń ṣèjọba tí ń yàn wá jẹ olúwa ń bo ti sọba <laughs> oh, torí ẹ ẹ rí i pé gbogbo irú àwọn nǹkan wọn pọ̀ ọdọwọ wa gbogbo ẹ̀yin tẹ́ kọ́ kí ó tẹsí má kí ó òdodo ọ̀rọ̀ tẹwọhídì yìí kápá kò sí kò esere wàláhi iná lẹ́sẹ̀ ránàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọdún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mẹ́tàlá ní Islam ti bẹ̀rẹ̀ tí ò sọ̀rọ̀ mí ìjọ̀rọ̀ tẹ̀wíìdì lọ ọdún mẹ́wàá tó kù tá nàbí lọ Madina ni wọ́n sọ gbogbo nǹkan mí kalẹ̀ nínú Islam tawhid is the foundation no foundation no building a gbọ́dọ̀ mójútó gidigidi tí èsè tàwádà ká ní láwọn mọ́ṣáláṣí wa ẹ̀yin tẹ́ nímà ẹ̀fi tíra kan lélẹ̀ nú àwọn tíra tẹ̀wọ̀hìd tẹ̀wọ̀hìd lọ́dọ̀ ahlus sunnah ni o yẹn tún ṣe tẹ̀wọ̀hìd táwọn àṣàyíra màtúrídíyà o àwọn ilé yẹn ṣe tẹ̀wọ̀hìd o àlọ́ lásán ìdí nì ẹ̀yin lẹ́gbàá kún kẹ́lẹ́ bá àrígbámú nísì tí mo máa ń kọ́ yín pé tohid mo ń kọ́ yín ó yẹ kí gbogbo wa gbà polúwa ló dá wa o kí gbogbo ó sì gbà polúwa ló mú wa máa ṣẹ̀mí o kí gbogbo ó sì gbà ipò ní ọ̀pá wa o a gbọ́dọ̀ sẹ́yìn méjì pò ló rọ̀jò ẹ̀dá tí mo rọ̀rọ̀ sọ tí mo rọ̀rọ̀ sọ ìrọ̀rọ̀ kankan sọ kí ni mo ń sọ wọn kàn fásikò sófò sẹ́yìn ọ̀mọ̀ pé Allah ló dá yín Abu Jahal ló náà mà bẹ́ẹ̀. Abu Lahab ọmọ bẹ́ẹ̀ gbogbo àwọn kèfèrí kò sí ètí ọgbà pé Allahu ló dá ọ ẹgbọ́n tó lọ́wọ́ sọ ni wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah olúwa ní tó o bá fi lè bí wọn léèrè pété lọ da yín Allahu ni mo búra láàmú yẹn waqi'atun fi jawab al-qasam wallahi wọn dọ̀ ọ́ lóhùn pé Allahu ló dá wa torí ta ní ṣe èméjì pé Allah ò lọ dá wa bàbá wa ò dá wa màmá wa ò dá wa wọn bí wa ni àwọn gan alára Allah ò lọ dá wa tẹ́lẹ̀ ìbáyé wa a rí pin lọ́dọ̀ àwọn àṣàyíra tòwíìdù ẹgbà Allah gbọ́ pẹ̀lú sẹ́tíǹsì ìní tòwíìdì tó wà lọ́dọ̀ tiwọn ẹgbà gbọ́ pẹ̀lú sẹ́tíǹsì táwa lẹni náà tó tó sọra rẹ̀ dorogún fún Allah lórí iṣẹ́ tó lù wá ṣe sọ́wà tó sọ pé ìwọ náà fẹ́ dẹ́dà bí ṣe ń dẹ́dà kò sí ìwọ náà fẹ́ rọ ẹ̀dá lọ́rọ̀ bí Allah ṣe ń rọ̀ wá lọ́rọ̀ kò sí ọfẹ́ gbé ẹ̀dá ga bólúwa ṣe ń gbé wa ga kò sí ọfẹ́ rẹ nìkan lẹ̀ bólúwa ṣe máa rẹ ẹni tó bá fẹ́ lẹ̀ kò sẹ́ni tó lè ṣe olúwa ló máa ń ṣe gbogbo eléyìí gbogbo ẹ̀dá ńlọlúwa ti dá àdámọ́ kan mọ́ wọn lára wípé wọn jiyàn nípasẹ̀ tó ló wá ń ṣe pò nìkan ló lè ṣe. nínú tẹ̀wọ̀hídì àṣàírà àti màtòrídìyà tí wọ́n ń fọ́nu pé màtòrídì ni ọ́ àṣàárí ni ọ́ tó dákàmà nínú àkídà wọn ni pé díẹ̀ gbíntín nínú àwọn nǹkan tó jẹ́ ròyìn Allah ni wọ́n fi rinlẹ̀ fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ wọ́n fi rinlẹ̀ fún Allah. wọ́n wò tako làákàyè làákàyè wo náà rí làákàyè wo níwájú alukur'an àti sunna lásọ kó jiná ju alukur'an mú wa lọ lásọ kó jiná ju sunna mú wa lọ kò ní làákàyè mà ìsìnà ni ọ̀jẹ̀ ìsìnà ni ọ̀jẹ̀ torí àwọn eléyìí wọ́n mú kan àwọn àròyìn Allah wọ́n fi rinlẹ̀ ètò ti bá ẹ padà sídìí àwọn ẹ̀yin máa wo àwọn àyà tó sọ nípa àwọn àròyìn Allah tabarakalladhi biyadihil mulk tẹ́yìn bá wà lórí àkídà tó dáa ẹ sọ pé ìbùkún ni fún ẹni tó ṣe pé ọwọ́ rẹ̀ làkóso wà ọwọ́ rẹ̀ làkóso wà torílẹ̀ lárúbáwá yẹ́d ọwọ́ ló ń jẹ́ bẹ̀ wà lọ́wọ́ gbogbo tíra tafsir tó bá rí i òní gba pé wọ́n túmọ̀ yet pẹ̀lú yet òní túmọ̀ wọ́pọ̀wọ́ ni wọ́n sọ pé tabaraka alladhi biyadihil mulk ay bi qudratihi bi qudratihi ash'ariyya kìí sàkídà ahlùsùnà torí ọ̀pọ̀lọpọ̀ àṣàyíra tó bá pera ahlùsùnà wọn kìí sàlùsùnà wọn bẹnu tíra ọ̀kan tí ó jáde láìpẹ́ yìí wọ́n yẹ sàálù sunna rárára bẹ́ẹ̀ làwọn màtúrídìyà wọ́n yẹ sàálù sunna rárára. àwọn tó wá pọ̀ jù nínú àwọn tọkọ tafsir irú tafsir dá màrí nù torí rẹ kò tó pé ẹkàn máa lárúbáwá ẹkàn máa túmọ̀ kẹtẹ kan lárúbáwá sọ fáwọn èèyàn ẹ sọ wọn di àṣàyíra torí ń tẹ́ ń ka tẹ́ máa ń túmọ̀ rẹ ẹ padà sọ àwọn èèyàn di àṣàyíra ó dàbí tíra akhdari tá ń ń tọ́ni awọ́lu ma yẹ diwa alẹ́ mukallaf mm-hmm. ẹran mi létí awọ́lu ma yẹ ma huwa awọ́lu ma yẹ diwa alẹ́ mukallaf tọ́ni awọ́lu ma yẹ diwa alẹ́ mukallafi tasxiixu ìmánì. ipe àkọ́kọ́ ntọ́kọ́ jẹ́ ọ̀nà àyàn lórí ẹni tá a la ìsìn bọ̀ lọ́rùn ó ní kó ṣàtúnṣe ìmánì rẹ̀ kí ni wọ́n pè látúnṣe ìmánì àkídà àṣà ni kì í ṣàkídà alùsùnà kìí sàkọ́kọ́ tọ́kọ́ jọ́ra yẹn lórí ẹni tá a lẹ̀sìn bọ̀ lọ́rùn oní tẹ̀síhìl ìmán torí tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ àkídà tó nínú àkídà ṣáírà èèyàn mélòó lọ́wọ́ dá mọ̀ tá à ń fi kó sáwọn ọmọ lórí. lọ́dọ̀ àwọn ahlu sunna kí làkọ́kọ́ tọ́kọ́ jọ́ra yẹn lórí wa ìbéèrè tá a ṣe ìsìkejì lónìí nù kí làkọ́kọ́ tọ́kọ́ jọ́ra yẹn lórí wa ẹ̀yin bàbá màmá tawhid náà ẹgbà <laughs> ẹgbà awwal wajibin ala al-mukallaf ash-shahadata àkọ́kọ́ tó jọra lórí wa nù ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah nítorí kó gbé lọ pàdé olúwa rẹ̀ ń jọ tó bá kú ni àkọ́kọ́ ntọ́jọ́ràn lórí wa ní tẹ́ tírìn àwọn ọmọ yín lórí ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ yí ọmọ àkọ́kọ́ ntọ́jọ́ràn lórí rẹ̀ nu ṣàhá dàtà ni torí àwọn ẹni iṣẹ́ ti wí abẹ́rẹ́ ti wí ń gbèsè ayé yín inṣàlá ẹ ti wí ṣé bí wọ́n ń pè sọ láti ń jọkàn bí ọ̀jẹ̀ wọn náà ló ń pè ṣé bí wọ́n ní ká ẹ máa dáhùn ẹni tí ń pèpè sọ pé ashhadu an la ilaha illallah ṣe bẹ́ẹ̀ náà dáhùn tọwọ́ dáhùn inṣàlá akákókò ti ṣe àkọ́kọ́ nǹkan tọ́jọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ tọ́ a rí i pé lábẹ́ òfin ṣẹ̀rí àwa yìí báyìí tọba ní àkídà ṣàríyà ló máa gbé ká àbí màtúrídíyà ò ní sí lórí irú àkídà tánàbí fa àwọn sàhábà rẹ̀ lẹ̀ lórí ẹ̀ nítorí pé àwọn àṣà ayéra mọ̀ awúwìlà ni wọ́n. Wọ mọ wọ́n máa ń yí ìtumọ̀ àròyìn Allahu padà wọ́n wá fẹ̀yìn rẹ̀ tì wípé kò dáa fún lílò mu'awwila àwọn olùyípadà mu'attila wọ́n tún wá fẹ̀yìn rẹ̀ tì pé kò fún lílò ẹ má fi ròyìn torí gbogbo bá fi ròyìn ara á fi ròyìn rẹ ní fi ròyìn rẹ, á fi ròyìn ọ̀dàtà bá sọ pé ìbùkún ni fún ẹni tí àkóso ń bẹ lọ́wọ́ rẹ̀ tí Allah lọ́wọ́ àbí ọ̀lọ́wọ́ náà ọ̀lọ́wọ́ báwo lọ́wọ́ rẹ̀ rí masha Allah masha Allah àwọn ọmọ bọ́wọ́ rẹ̀ ṣe rí ọ̀dà kí wọ́n ní ìdájọ́ ká sọpọ́ lọ́wọ́ bó ti ṣe sọpọ́ lọ́wọ́ òun lọ sọ fún wa pò ń lọ́wọ́ kí ni ìdájọ́ ká sọ pọ́ lọ́wọ́ bó ti ṣe lóun lọ́wọ́ ká gbàgbọ́ pọ́ lọ́wọ́ bó ti ṣe lóun lọ́wọ́ kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn ni kò sí yẹ̀ síbi kan ká máa wá pé afẹ́ mọ bó ṣe rí tàbá mọ bó ṣe rí láti ó gbàgbọ́ kí ni ìdájọ́ rẹ̀ dídà àdádálẹ̀ torí rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa tawhid tábà wá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ahlùsùnà èyí tó dájú ọ̀nà ni tawhidul ibada kẹ́sì Allah lọ́kan ṣoṣo pẹ̀lú gbogbo ìjọsìn tẹ̀ máa ṣe eléyìí ni wọ́n ń pè ní tawhid nítorí wípé tawhidi ká Allah lónìkan ọlọ́dájà lẹ̀ láàrin àwọn ànábì Allah àtàwọn èèyàn wọn wọn jà nítorí pé wọ́n ń ṣeyè méjì pé Allah ló dá wọn wọn jà nítorí pé wọ́n ń ṣeyè méjì lórí pé sóò ní rọ̀jò àbí èso ní rọ̀jò àmọ́ nǹkan tó fàjà òun náà ní pé bóyá ló ṣe lè sọ pé Allah nìkan ní ká síbẹ̀ ráwọn èèyàn Nábì Nuh alayhi salam òòṣà mélòó ni wọ́n ń bọ òòṣà márùn-ún wala tadarunna waddan wala suwa'a wala yaghutha wala ya'uqa wa nasra òòsà márùn tí wọ́n ń bọ nù àwọn láwọn ò lè gbà láti fi wọn lẹ̀ nítorí káwọn máa sin Allah ìtọ́ dá wàhálà lẹ́nu láàrin wọn àti anabi Nuhu alayhi salam bóò lọ parí sí tí Allah fi wọn lẹ̀ ní àbọ̀ pa wọn tọ́ anabi wa Ibrahim alayhi salam kí ló dájà lẹ̀ láàrin rẹ̀ àti bàbá rẹ̀ àtàwọn èèyàn wọn ọ̀rọ̀ tẹ̀wọ́fíìdì tó ní í ṣe pẹ̀lú ìjọsìn kí làwọn bàbá rẹ̀ ń sìn wọ́n ń sin àwọn òòṣà kí làwọn nàbí Ibrahim alayhi ló ṣe láti fi hàn wọ́n pé òòṣà ò tó sìn ọ̀fọ̀ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ní ìsìn ẹ̀wọ̀n pé Yorùbá gbọ́n wọn gbọ́n wọn kàn lọ gbangba mi ẹgbẹ́ Yorùbá wọ́n ní òòṣà bó o lè gbè mí mhm. don't send me back síbi tó burú ibi tó ti bá mi ní òfin mílẹ̀ subhanallah ẹ̀yin ní ìfẹ́ akramakumullah ẹni tó lẹ́jù nínú wa tó bá ti tẹ́nìkan gbé ìfọ́tíbọ̀ kí ló sì yọ yẹ tó bá sì rí kó lè tó ọwọ́ rẹ̀ tó mú lọ má gba etí mi o tó bá gba etí má gba etí ẹ̀ torí Islam ọkọ wa ká gbọ́ tó wá gbé tí ọ̀tún tó tún gbé kejì sí wọn pé gbà kó pé àà. Ah. islam ọkọ akpékagbò fa in na fa'aqibu bimithli ma uqibtum bih òfin ṣẹ̀ríà sọ pé tẹ́ bá fìyà irun tó ṣe fún yín ní ṣe fún ọgbà létí máa gbọ́ létí kò sọ̀rọ̀ pé gbé tíkejì wá tíkejì bá wà ọ̀dà ńgbà tí pè béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ òsàtà ń pé ìwọ náà nìkan ló lè gbà wá tẹnìkan máa wá gbé àkébọ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kọ́ máa làbò òsà sì tún gbátàrí lẹ̀ pé fọ́ subhanallah àwárí kanu àti gàgàrà àti kékeré tó yarí mà nẹ́bí Ibrahim lọ́wọ́ ẹ dákun ṣé òwe ńlá ni àbí èso òwe ńlá èyí tó yẹ ká pé wọ́n tàtara rẹ̀ kọ́gbọ́n ṣe làákàyè ṣùgbọ́n wọ́n á ní gbọ́n ọ̀sẹ̀ bó o ní gbọ́n ó dìjọ́ tó bá gba Islam sunna allah sẹ́yìn nígbà tá ń sẹ́bọ̀ kò sí tẹ̀lé bá wọn sọ yóò máa wò pé ẹ̀ máa tan rẹ̀ jẹ́ òríran òríran níjọ́ tó bá gba islam náà ni allahu akbar orí àwọn òpè ń gbà wọn àwa ti mọ̀ pé kò pè kò nídìí confirmation lọ́kàn sí bí Umar ṣe sọnù ó nílò tọ́ nígbà tá a wà lọ́sẹ̀ bó orí wọ̀ pé gbogbo àwọn kẹta ń ṣe ní ìsìn wọn ló kó dẹ́bí ìnùjọ́ ó ipò olúwa rẹ nù ó sì máa bọ́ látàárọ̀ dalẹ́ tílẹ̀ bá wá sùn tó rí nǹkan fi sóúnjẹ alẹ́ ó sì jẹ olúwa rẹ lóúnjẹ alẹ́ àbẹ́rẹ́ rí pórí òpè àwọn pé tó bá di lọ́la ó lè rí dẹ́bínú mi tó o tún sọ́dọ̀ olúwa orí wọn ò pé látàrí pé wọ́n ń sí Allah ọ̀dà àtẹ́lẹ̀ ìbáyé wa akramakumullah à ń bùkátà gbogbo ibi tá a bá wà káwọn náà máa ṣàlàyé tọ̀hídì fúnra wa kò wu àwọn èèyàn gbọ́ torí ntí máa ń wu àwọn èèyàn ní kẹ́ máa kádìí jà wọ́n lórí kí ni ìtumọ̀ eléyìí ìyẹn ní kẹ́ máa sọ fún wọn pé gbogbo tó bá ń ṣe tí ọ̀dà ọ̀ka rèé bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe yọ̀ dà fún ọ ní táwọn èèyàn máa fẹ́ nu ṣé mo pín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó fi dórí àwọn ẹni tó yẹ ká kí wọ́n bá wa sọ̀rọ̀ Allah wọn èyí fẹ́ káwọn èèyàn orí fi àwọn tó bó bá ṣe gbà ni wọ́n máa bá yín sọ kìí ṣe bó ti ṣe yẹ torí kò fẹ́ sọnù kẹ mọ́ bá wa sọ lẹ́nu pé á gbogbo tó ń sọ wọ́n rán sí mi ni á pàṣẹ sí pàǹjọ́ ń gbélé nítòsílẹ̀ láyé àná ní sọ ìmọ̀ ọ̀bọ̀ délé àmọ́ nítorí pé òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni màá rí tí wọ́n bá bá a sọ nígbà tá a wà lókè pẹ̀ sígbà tá a bá dá abẹ́ pẹ̀ láàmú gbọ́ ẹ bá wọn sòdodo ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ kó yé wọn èyí tí wọ́n ń ṣe tí ọ̀dà ẹ jẹ́ wọ́n mọ̀ pé ọ̀dà tẹ́rí gbígbọ́rú síwájú lílò ẹni tí ò bá gbọ́ àti lò lè ṣe sí náà lóluwà sọ pé wa ma kunna mu'adhdhibina hatta nab'atha rasula àwọn ọ̀jẹ́ olùfìyàjẹ̀yàn ṣáájú ká tó rárá ẹ̀ṣẹ̀ tí wọ́n bá rárá ẹ̀ṣẹ̀ sí ọ ọgbọ́ ọ̀tẹ̀lé okú oríire ọgbọ́ ọ̀tẹ̀lé ìgbà náà ni yóò tó jẹ́ ọ́ tó bá lè rí proof lọ́jọ́ pé ń dàrú kìí àmọ̀ pé ìránṣẹ́ kankan wàá bá wa yá Rabbana ìdí nu tá a fi sìn náà à ó ní àwáwí níwájú Allah ní Allah sọ pé rusulan mubashirina wa mundhirin li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu azizan hakima àwọn aránṣẹ́ tẹ rí yẹn Allah ṣe wọ́n ní afúnni ní ròdùnú fáwọn ẹni tí bá ń ṣe dáadáa olùkìlọ̀ fáwọn ẹni tí bá ń ṣe àìdá nítorí ká má bàa ní àwíjàre kan níwájú Allah lọ́jọ́ ọgbẹ́ndàlù kìyàmà lẹ́yìn tó ti rán àwọn aránṣẹ́ kò sí àwíjàre kan kò sáwàwí kan kò sáwòye kan tẹ́nìkan tó lè sọ mọ́. torí ẹ̀ àmúkádà kárí àwọn èèyàn tí wọ́n kà kún ojúṣe táwọn máa ṣe wọ́n máa ṣàlàyé àwọn tíra tí wọ́n kọ nípa tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó láwọn yahudi wọ́n pín sọ́nà mọ́kànléláàádọ́rin seventy one sect. àwọn nasọ́ra pín sọ́nà méjìléláàádọ́rin seventy two àlùmọ́ mi yóò pín sọ́nà mẹ́tàléláàádọ́rin àlùmọ́ tánàbí ń sọ yìí o àlùmọ́ tó ti gbọ́ tó ti gbà ní o àlùmọ́ mùsùlùmí yẹtí ń sa àwọn tí ń bá wa gbé láyé tiwa tá a wà o àwọn kèfèrí tẹ́lẹ̀ náà tírélà kan náà ni wọ́n pa àmọ́ èyí tẹ́ jẹ́ mùsùlùmí lànàbí sọ yìí wọ́n pín sọ́nà mẹ́tàléláàádọ́rin kulluha fin-nar iná ni gbogbo wọn wọ̀ illa wahida àyàfẹ́ yọ̀kan àwọn sàhábà wa pé ìwòlẹ̀ yọ̀kan ò ní hum man kanu ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tí ń bẹ lórí irú tèmi àtàwọn sàhábà mi ń bẹ lórí rẹ̀ lónìí ìyẹn ni ká gbọ́dọ̀ kíyèsí àkìdá wa a gbọ́dọ̀ kíyèsí tọ̀hídì wa tó bá ń tàn má tanra rẹ wá ìmọ̀ nípa tọ̀híd kó o sì máa lò ó máa gbọ́rọ̀ nípa tọ̀híd kó o sì máa tẹ̀lé òun ni kókó àkọ́kọ́ tó ṣe pé tí o bá sí gbogbo sọ láti tó ń ṣe kò nítumọ̀ gbogbo sọ yàmù tó ń ṣe kò nítumọ̀ gbogbo zakati tó ń yọ kò nítumọ̀ gbogbo hajj kò nítumọ̀ jihad kò nítumọ̀ tawhid la kọ́kọ́ òun nípìlẹ̀ tá a fẹ́ máa lé lórí ìpìlẹ̀ ọ̀lágbára ilé wa la fẹ́ máa lé lórí ẹ̀yin tẹ́ wá fẹ́ kọ́ wa ń tawhid ẹ wo Allah ọmọ wa láwọ ẹ Allah nínú ẹ̀kọ́ tẹ́ fẹ́ kọ́ wa ẹ mọ́kọ́ wa lákọ̀ọ́fẹ́ fi gbókun lọ́dọ̀ wa torí pé a lókun kan tá a fẹ́ fún yín ẹ kọ́ wa lákọ̀ọ́fẹ́ fi gba rere ládá lọ́dọ̀ Allah kí ni mo gbà lérò pẹ̀lú eléyìí ọ̀pọ̀lọpọ̀ akọ́kíw akọ́kíw amakéw amakéw àwa sì wà ń pò ká ṣàlàyé kí ó fún yín ọ̀pọ̀lọpọ̀ wọn àkọ́fẹ́ fi gbókun lọ́dọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń kọ́ wọn jó kìí ṣe àkọ́fẹ́ fi gbaládá lọ́dọ̀ Allah eléyìí máa ń dínà kéèyàn jẹ́ aliman rabbaniyan kẹsì jẹ́ ulama rabbaniyun olópeyín báwo lẹ́sẹ̀ jẹ́ ulamau rabbaniyun òun náà ní kẹ́ ẹ máa kọ́ àwọn èèyàn ní sigharul ilmi qabla kibari ètò kéré nínú mà ní kẹ́ kọ́kọ́ máa kọ́ àwọn èèyàn kó tó kàn tó tóbi torí pé ńgbà mi ẹni tó lòun fẹ́ kọ́ wa ń kí òyìn àwọn ọmọ kí ó àmọ́ tẹ̀wéèdè wọn lọ gbé tíra láàlì káì ọlọgbé wa ẹgbó pọ̀ sẹ́yìn gbọ́ láàlì káì <laughs> so ń bọ̀ wá lọ gbé tíra wa wá ní gbogbo yín tẹ ní tíra lọ́wọ́ ni wọ́n bá láfẹ́ wà gbà. oníkìtàbul ìmáni libni manda èmi nù manda gan ta ni jẹ́ bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tíra kéékèèké èyí tó ṣe pé gbogbo wa lè rí al-usulu thalatha ẹ̀jẹ̀ àfẹ́lẹ́yìn bẹ̀rẹ̀ torí pé tá bẹ̀rẹ̀ tá a kọ́ wa tí kíkọ́ yẹn jìnnà á tún lè gbé tírà tó jùlọ wa tàbá tó kó ètò tún tẹ̀lé á tún kọ́ ètò tó pọ̀ wọlé á tún kọ́ ètò á padà wá dórí lálìká ìjọkàn kò wá ní jẹ́ pà ń kọ́ wọn lákọ̀ọ́gbàgbé kò sì ní jẹ́ pà ń kọ́ wọn afẹ́ fi kíkọ́ wọn fi gbókùn ọmọ tírà tí kọ́ wa ni ah ustaadu lani irọ́ ustaadu kékeré tí nítorí pé ńgbà mi òun kàn fẹ́ ṣe kárí mi ó fẹ́ ṣe show off ó fẹ́ ṣanṣan tó bá fẹ́ show off tó fẹ́ ṣanṣan iṣẹ́ kápẹ́ńtà ni ọlọ́kọ́ tó bá kan lé tó da gbogbo ọmọ ọgbẹ yóò di ilé tí wọ́n kàn tó di ilé ìyàwó àwò àmọ́ ní kí ó yí báyìí ó gbọ́dọ̀ níbẹ̀rù Allah wọ́n yẹ fi kí ó wáyé Ànábì sallallahu ń dọ́wọ́ apáyé lẹ́ẹ̀fín wá ẹni gbóòórùn àlùjánnà ẹ̀yin ẹjẹ́ ni tó ṣe pé èròǹgbà yín ni pé àwọn èèyàn yìí ọmọ ìyá mi ni wọ́n ó wù mí pé mi ṣe gbẹ́sìn yìí káwọn náà gbọ́ yé wọ́n fẹ́ kó ṣe pé gbogbo abájọ́gbé làkèyàmá àjọ wà lìjẹ̀nà. sọ eléyìí ló lè ràn wá lọ́wọ́ tí ó jẹ́ ká gbẹ́sìn wa yé dáadáa. tọ́ba yìí pé gbogbo bí mọ́ṣáláṣí ṣe pọ̀ tó yìí táwọn ẹni tó sì kọ́ kí ó náà tó pọ̀ dáadáa walhamdulillah la máa ń ṣe àmúlò àwọn mọ́ṣáláṣí yìí dáadáa pẹ̀lú àwọn irú àwọn àdánilẹ́kọ̀ọ́ báyìí nítorí dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀ kan ti dínkù yóò ti dínkù ẹnìkan ìdánilẹ́kọ̀ọ́ ni máa ń gbọ́ òun á wà lóyìnbó wọ́n wá ń ṣe àpè àpè ránṣẹ́ ó wá ń fi ránṣẹ́ sí màmá rẹ̀ bó ni màmá ó sì máa ṣe sọdá bó wọn sì máa ṣàjọ àmì sọdá ó yà mí lẹ́nu kọjá sísọ ẹ sì gbọ́dọ̀ lọ lé kí ọkọ kí ó dáadáa látàrí ìdánilẹ́kọ̀ọ́ tí ń gbọ́ gbogbo ń tọ́gbọ́ ló múlò òun náà wá ń darí màmá sí pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ sọ báyìí báyìí la máa sọ tẹ bá fẹ́ ṣàdúrà nínú sọ láti yín ẹ rí pé lárúbáwá ni o tẹ bá gbọ́ lárúbáwá ẹ máa sọ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ó ti tó. tó ọlọ́lé kí ó àmọ́ dánilẹ́kọ̀ọ́ ti ń gbọ́ ó wúlò fún sọ náà lára ẹ̀jẹ̀ ká máa gbọ́ nígbọ́ tẹni tó fẹ́ rí nǹkan múlò nínú ẹ̀ kìí sì gbọ́ tẹni tó fẹ́ pàrònú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nígbọ́ tẹni tó fẹ́ pàrònú rẹ̀ ni bí máa ti ń ronú yọ̀ lọ máa gbọ́ dánilẹ́kọ̀ọ́ òun ó gbé lọ kìí ṣe irú bẹ́ẹ̀ la ní kọ́ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó ń sìn gbọ́ máa dé ó rí i pé nínú gbogbo ọ̀rọ̀ tó bá wa sọ kí n lè rí ń bẹ̀ torí tí ọba jẹ́gbẹ́ yóò kàn dàbí ẹni tó lọ sí agbo fújì sẹ́mọ̀ pé ẹni tó lọ sí agbo fújì wọ́n jó ó sì kú ọ̀bẹ má jẹ́ kí tí ò rí bẹ́ẹ̀ nínú tábà lọ jùmọ̀ nínú tó ti yẹ ká máa kíyèsí nù ẹ̀yin tẹ́ jólùmọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe kútúbà ẹ̀yin imam imam imam ẹ jẹ́ kí kútúbà yín ó má jẹ́ oríṣi kan àwọn olùmọ̀ sọ wípé kútúbà láyé ànábì sallallahu alaihi wasallam àbálọ àbábọ̀ gbogbo kútúbà wọ́n fi sin káwọn èèyàn lè sórí rẹ̀ lálùkìyàmà ìyẹn ni kí gbogbo ọ̀rọ̀ tẹ́ máa báwọn èèyàn sọ ẹ jẹ́ kó ní í ṣe pẹ̀lú báwo lẹ́sìn parí ilé ayé yìí lálàáfíà tẹ́ wà lìjẹ̀nà nínú kútúbà ẹ jẹ́ kábàlà kan wà wípé ẹ máa sọ̀rọ̀ nípa tawhid nínú kútúbà yín ẹ jẹ́ kábàlà kan wà ẹ máa sọ̀rọ̀ nípa àwọn àjọsìn bọ́ọ̀ dá sí máa ṣe wọn bẹ̀rẹ̀ látòrí àlùwàlá bẹ̀rẹ̀ látòrí títàbà ẹ jẹ́ kí abala kan tún wà nínú kútúbà yín wípé ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa àgbésí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹ̀kọ́ wò la lè rí kọ́ bẹ̀ ẹ tún jẹ́ kí abala kan wà nínú kútúbà yín nípa àwọn àìṣedéédé táwọn èèyàn bá ń ṣe láwùjọ kí ni àìṣedéédé kí làtúnṣe rẹ̀ lábẹ́ àbúradà ẹ̀sìn Islam kò wá ní já sí pé mo fẹ́ lọ ṣe kútùbà ìjẹ́ ẹ̀mọ́ tí mo fẹ́ sọ lónìí ẹ ràn mí lọ́wọ́ kó o ṣe ràn ọ́ lọ́wọ́ torí tó bá ti pín kútùbà rẹ sọ́nà oríṣiríṣi bá ó rí i pé abala yìí la sọ lọ́sẹ̀ tó kọjá abala eléyìí lọ́kàn lọ́sẹ̀ ó rí nǹkan kan sọ náà ni tó èmi tí mo wá wá sí túmọ̀ tí mo fẹ́ lọ gbọ́rọ̀ ìmáàmù ìmáàmù wọn ni kí n máa wò ń gbọ́dọ̀ wo bòmí o n gbọ́dọ̀ wá kúrò ní júmọ̀ àyìn láì jẹ́ pé mo di àwọn àǹfààní kan èyí tó ṣe pé kó tó di pé mo wá mọ́sálásí lónìí ìmá àwọn àǹfààní yìí tí mo bá dè mú tó bá di júmọ̀ àmì tí mo bá tún fi kún ẹ̀yin ọ̀padà dà púpọ̀ kọkàn má jẹ pàǹkan lọ sí júmọ̀ àlásà pé olùkọ́ ọmọ ìwú ti tó gbé gbẹ́hùn gbẹ́hùn irun iná lẹ́sìn ẹ̀sìn sọ́lá akramakumullah ẹ rí i pé tá à ń bá ń dè ìmọ̀ wa àtòyé wa yọ pọ̀ kí àlàfẹ́ dè nígbà tí bàbá imam bá jẹ́ pé lárúbáwá ní sọ àwọn òṣùgbọ́ lárúbáwá bàbá imam àgbọ̀ lárúbáwá wọn ni dandan lárúbáwá làwọn fi sọ kútúbà níbo ń bẹ̀ àyè wà fún ọ lábẹ́ òfin ṣẹ̀ríyà tẹ̀sí kútùbà fáwọn tí ìbá ṣe lárúbá léde wọn tí wọ́n gbọ́ nítorí pé ń tá gba lérò ni pé a fẹ́ pàkíyèsí wọn sáwọn nǹkan kan wọ́n sì yẹ kó ọgbọ́ yé ọgbọ́n nǹkan yé ẹlẹ́lò ó láti fẹ́ lò tí lè máa ń fún ọsán yóò hàn náàsì táwọn ṣe amínà amínà báwo ẹ̀yin èèyàn ṣé amínà lẹ́sọ so torí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé lára kútúbà wa náà ká máa tún jẹyọ sọ̀rọ̀ tawhid eléyìí ọ̀ràn wa lọ púpọ̀ àwọn èèyàn onífẹ́ gbọ́ ẹ pé ọ̀pọ̀lọpọ̀ lè jáde nílé kọ́ má de nǹkan má jì èyí wá ń sọ pé ká de nǹkan mára ìṣẹ̀bọ̀ sí Allah ṣé ẹni tí ń de nǹkan mára ọ̀fẹ́ gbọ́ kò ní fẹ́ gbọ́ ọ̀fọ̀ àjí máa mú fi bánú ìṣẹ̀bọ̀ sí Allah torí mùsùlùmí ìpọ̀fọ̀ sínú rẹ̀ ó dùn ẹni tí bá máa pọ̀fọ̀ kò ní dùn bákan náà ẹni tó ṣe pé yọ kàǹkàn mọ́lẹ̀ ni ó lè lọ kan má di pọ́n àtẹnìkan jà ó ń kan má di owó sekú ni ẹ̀yin wá ṣàlàyé fún gbogbogbò ẹ̀sẹ̀ bọ́ sí Allah ni kò ní wù wá ẹ̀ ń ṣàlàyé fún wọn pé gbogbo tẹ́ ẹ̀ máa ń ṣe láyé tẹ́ ẹ̀ bá ti ṣe torí ti Allah àṣegbàánu lásán ni ṣé yóò fẹ́ gbọ́ kò ní fẹ́ gbọ́ bàbá ń kárí mi so ẹ̀yin ẹ̀ máa ṣàlàyé kí náà fẹ́ gbà lọ́wọ́ yẹn ẹ̀yin ò fẹ́ gbà kankan Allah ẹ̀ pa àwọn èèyàn tẹ́yìn máa ń ṣàlàyé ẹ̀sìn yẹn fáwọn èèyàn ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ó sì ní gbọ́ kò ní gbọ́ lẹ́yìn náà kí ni mo fẹ́ fi wọ́n gbọ́ wọn gbọ́ sí ìyẹn ò sí fèmí tèmi ní kí n ṣàlàyé táwọn apẹ àwọn èèyàn ti ń gbọ́rọ̀ mi pọ̀ èèyàn mélòó ló ń gbọ́rọ̀ rẹ ọ̀gbádùn ọ̀ǹtajà ni torí pé ànábì mi wà tí ó wà ń jọ gbé ndàlùkì pẹ̀lú èèyàn kan èèyàn kan tó gbọ́rọ̀ rẹ̀ ni anabi mi ọwà kò ní rẹ́ni kankan mu wa a sì lè sọ pé anabi fẹ́ẹ̀lì torí ẹ ọ̀dọ̀ wọwà jama ẹ̀yin tẹ́ kéwú àmàna ńlánu ẹ̀yin tẹ́ ma kéwú àmàna ńlánu ẹ̀yin tẹ́ ma kéwú òdodo kéwú tó dá lórí qala Allahu ẹ máa ṣàlàyé fáwọn èèyàn torí káwọn èèyàn má jàre yín tó bá di jọ́ gbẹ̀ndà ìyá tọ́rọ pọ̀lọpọ̀ sọ pé òun ò lè ṣàlàyé kí ni kó wọn máa jẹ òun á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín èlò lẹ́fún tí àwọn pé bá ṣe máa fánàbì náà nù torí tẹ́ bá ti ní fún mi ìní kọ́ yín tó bá pé gbogbo ẹ̀kọ́ tábà á láyé ni wọ́n gbọ́dọ̀ sanwó fún wa ẹ dákun kí lágbàǹjọ́ gbèǹdè. kákíyè sára kò sí tó burúkú ẹ̀kọ́ kí ó tẹ̀ tún níṣẹ́ pápá arú èkó yìí kí ló burúkú ọkọ́ kí ìwọ náà ní káńtà ń jàǹkara ọ̀n tajà tó burú yìí ẹni tó bá bí dáa kó fi ọ ṣe yẹ̀yẹ́ kò máa jalè ni nítorí pé téèyàn bá dilẹ̀ èyàn ó dilẹ̀ fúnra èyàn wá níṣẹ́ lọ́wọ́ kó má lè sòdodo gbólúwa ṣe dánmi èèyàn nu tẹ́ ẹ̀ bá níṣẹ́ lọ́wọ́ tó ṣe pé ọwọ́ àwọn èèyàn lẹ́ ń wò ahọ́n yín ò máa rọ tẹ́ bá débi tẹ̀sán olóró ẹ ẹ ẹ ọba àdàkí ló lò bẹ́ẹ̀ ni torí di eléyìí ká kọjú mọ́sẹ̀ wa ká mójútó sẹ́ wa ààrẹ nìkan fi jọ ànábì níṣẹ́ sallallahu alaihi wa sallam náà gba àfáàní àfáàní àfa ọ̀gbọ́dọ̀ níṣẹ́ àbí ẹ̀yin náà kọjú máa ṣe ẹ̀yin ètò túmọ̀ sí pé tó o bá bá wọn sọ̀rọ̀ Allah wọn á bọ́ ọ kan Allah fa àlùbáríkà sí wọn ò fún ọ lówó kan onídìíkọ̀ fajúro fajúro báwo tí wàá tajà tẹ́lẹ̀ náà nígbà tí èsì pọ̀ gbàgbọ́n mọ́ eléyìí pàtàkì torí pé lóòjì kẹsìn wọn tàkà dẹ́tùmọ̀ àti wọn kò wọn ò ní sanwó wọn ò ní sanwó wọn ò ní sanwó ẹ dákun ẹ dákun à ń kọrin fújì ni ẹ pé kó fújì ó tó wáyé òpè ta lẹ́pẹ́ àti ta ni yàtọ̀ sí bíi one million two million ó tiẹ̀ tí wọ́n ní tí ń lọ bíi ten million tó fi ń pè wọ́n ní ìsìn kò sì sí tí ó wá sọ ọ̀rọ̀ tí ń bá tí ń bá ṣe kí n. so ẹ̀yin fẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ni tí Allah bá tàtàrà yín fèèyàn kan mọ̀nà ẹ kú oríire eléyìí pàtàkì fún àjàmá tawhid ẹ máa ṣàlàyé sẹ́rí ká níṣẹ́ yóò ràn wá lọ́wọ́ nítorí kò ní bá àwọn èèyàn láàmú èmi ìfẹ́ gbà kankan lọ́wọ́ rẹ kí ni ní sòdodo sí tí mo bá ń wọ ọwọ́ rẹ ìní lè sòdodo ó dàbí ọba lónìí tẹ́lifí tí wọ́n bá ṣe tafsiri òun náà jẹ́ mùsùlùmí ó àjókòó ní Ramadan àfẹ́ tafsiri bá bá àyàdé bíi ya ayyuhalladhina amanu innamal khamru wal maisiru wal ansabu rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun Allah ń sọ̀rọ̀ pé ìwọ lọ́tì ọba sì ń tọ́tì àfa tafsiri bóòlù láti ṣe pẹ̀lú àyà ibi tá a sì ká dé ni ọba wà ń kalẹ̀ ọba ara ní ń sẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò sí má jẹ́ odò ọba kò sí rọ́ọ̀lù èwo láàásì ìgbà tí ajẹ́lẹ́sì tó ní bàbá tẹ̀síìrì ti rí pé ayọ̀ ọtí ni kiri ìgbéka ó kò bá mi lónìí o àkàbẹ́ ayà tó tún tẹ̀lé o náà continuation ni aláàfẹ́ yáwẹ́ torí pé ọmọ kéèyàn níṣẹ́ kéèyàn níṣẹ́ bọ́lá fẹ́ bínú bínú ọ̀rọ̀ abẹ́gbà láàánú lórí ẹ̀ má jẹ́ tu wọ́n ni o ti tukọ̀ kó lé lọ láwa ni yín mì tẹ́lẹ̀ náà tí wọ́n bá wé láàánú nítorí dájú ní kọ́ dá nǹkan rẹ wé má wé láàánú fún mi á ọwọ́ tèmi ọwọ́ tèmi ọwọ́ tèmi ọmọ láàánú wé torí ẹni tó bá ti gbà pọ̀ wúlò láwàní tó tún wọ́n máa halẹ̀ mọ́ pé á tu láwàní orí ẹ̀ ò tẹ́rù tó le tu èmi mo wé fúnra mi torí ẹ̀ tó bá ti wọ́ láàánú kó ẹ fi ọjà lè má wọ́n máa halẹ̀ mọ́ wọ́n wí láàánú àbá àtẹ̀sí wọ́n máa ṣe kí ni wọ́n máa halẹ̀ mọ́ etí òjò lè sòótọ́ nù ẹni tó bá ti jẹ dòdò ńkọ́ tọ́ ẹ̀yin olùmọ̀ tẹ kẹ́kọ̀ọ́ tẹ màkíw àyè tẹ́ ti lókè òyìn ni a sì dúpẹ́ fún Allah Allah mú káwọn èèyàn wọ́n fẹ́ràn àti fẹ́ gbẹ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn lẹ́kọ̀ọ́ yìí wàláhì Olúwa ló ṣe bẹ́ẹ̀ ẹni pé báwọn kan ṣe ń ṣèrànù tó ń ṣèrègbè àwọn tó sì fẹ́ gbọ́rọ̀ Allah wọ́n tún pọ̀ sí i adúpẹ́ fún Allah ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹ lo àǹfààní yìí kẹ́ ẹ máa bá àwọn èèyàn sọ olúwa yóò máa mú àyípadà tó da tó da tó da wá ìlọsíwájú eléyìí tó ṣe kọ́ ga yóò máa sí láàrin àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nǹkan àkọ́kọ́ dá sẹ́nu tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tawhid tẹ bá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá màmá wa ti kú wọn ò Islam gidi ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá màmá wa kú wọ́n ní àpótí ògùn mùsùlùmí náà wọ́n sì ń pera wọn tẹ́sí gbogbo ògùn kọ̀ọ̀kan pẹ̀lú lára pẹ̀lú ó lè jẹ́ pé àwọn bàbá ara wọn ọ̀rẹ́ ni ṣàlàyé fún wa wípé kí ní yọ ọ̀dá làwọn fi kú lórí ẹ̀ kí irú ìjàmbá tó ti ṣe wá kọjá kọ́ mọ̀ tún ṣe wá lọ́jọ́ iwájú wa ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ mọ kí ẹ gbọ́dọ̀ kúrò ẹnu ẹ mẹni tẹ́ ṣàlàyé fún tí ọgbọ̀jọ́ gbà ẹ máa ṣàlàyé yóò tẹ̀lé kò ní tẹ̀lé gbígbọ́ lọ́gbọ́dọ̀ kọ́kọ́ síwájú tọ́ nǹkan ẹlẹ́kejì tó lè jẹ́ ká jẹ́ mùsùlùmí gidi ananqada lillahi azza wa jalla bi ta'a gbogbo àwọn tó lù wá ṣe lófin fún wa abánabi sallallahu alayhi wa sallam lọ́kà fún wa kárípà ń tẹ̀lé jẹ́ Allah níbẹ̀ tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí gidi kì í fetí pàlàbò òfin Allah ẹ gbọ́ ẹ tẹ̀lé ẹ gbọ́ ẹ múlò ẹ wá ní mùsùlùmí ní mùsùlùmí gidi níbo ń bẹ níbo ń bẹ nínú tó ló wá fi pa wá láṣẹ àwọn nǹkan kan wà tó jẹ́ ìjọsìn nínú tó fi pa wá láṣẹ àwọn nǹkan kan wà nínú rẹ̀ tó jẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ wa nínú àwọn nǹkan tó ló tó fi pa wá àwọn nǹkan kan wà tó jẹ́ ìwà gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ Allah nínú wa bẹ̀rẹ̀ látòrí ìjọsìn àwọn ìjọsìn tó lu aníkàmẹ́sì wọ́n pọ̀ gan wọ́n pọ̀ ju sọ̀lá zaka siyam hajj ọ̀pọ̀ ju wọn gidigidi gbogbo àwọn ìjọsìn a gbọ́dọ̀ máa tẹ̀lé a gbọ́dọ̀ gbé nǹkan kan nù ìjọsìn wa lọ bẹ́ẹ̀ lómi ìjọ yàtọ̀ sí Allah àsìkò àtijọ́sìn ọ̀gbọ́dọ̀ tó wọ́n wá mi tì bẹ̀ ń gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọmọ tanra rẹ̀ dànù mímọ́ wá pé ìgbọ̀ la wà nígbà tó bá dọjọ́ alẹ́ á máa ṣẹ̀sìn èyí ṣe mùsùlùmí o ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń jẹ́ mùsùlùmí lónìí Ramadan dé lamẹ́lòmí mùsùlùmí báyìí torí pé ẹ̀ ń ṣe sọ́lá yóò máa wò ràn ní kódà wọn ni wọ́n ju ẹnìkan léèrè pé kí ló dé àwọn ọmọ síláṣí tó tí wọ́n tẹ̀lé wa ó ní àwọn bàbá wa ti bá wa ṣe bàbá wo ni máa bá yẹn ṣe sọ̀lá bàbá wo ni máa bá yẹn ṣe sọ̀lá bàbá tó bá jẹ́ pé bàbá ní bàbá kan tí máa bá yẹn ṣe sọ̀lá ó yẹ kó ti bá wa jẹ oúnjẹ tá àjẹdìjọ ọkú ó sì yẹ kó ti bá wa bí àwọn ọmọ tiwa ó yẹ kó ti bá wa wẹ gbogbo òwẹ̀ dáwẹ̀ dáàfin máa rùn ó fi wá jẹ́ pé sọ̀láàtì lọ́ bá wa ṣe Ramadan wa dé wọ́n wá rí pé kò jẹ kò mu wọ́n tún wá bi léèrè pé àwọn bàbá yóò tún bá yìí ṣe síyàwó Ramadan ni orílẹ̀-èdè nìkan wọ́n ṣẹ́kù Ramadan náà wà dé kò ní jẹ kò ní mu kò sí ní ṣe sọ̀lá ẹ fi yẹ pé ṣe mùsùlùmí o okú fìyà jẹra rẹ gbogbo àwọn nǹkan tó wà ní Islam tí ìbá ti mójútó ẹ ṣe mùsùlùmí o wọ́n ń ṣe sọ́lá ọ̀bá wọn sí olówó ọ̀yọ́ zaka sọ́mu Ramadan dé òsè olówó òsè hajj tẹ́lẹ̀ náà njẹ́ ọba ti ṣe sọ́lá gbogbo nǹkan ní òfìrà rẹ̀ torí ẹ̀ ẹ̀sìn wáyé ẹni tí ọba ti bá wa mójútó tí ọba ti tẹ̀lé gbogbo ntọ́ wà nù rẹ̀ kó nà ọmọ ṣe é ṣe mùsùlùmí é ṣe mùsùlùmí ń tó tara rẹ̀ jáde pọ̀ ọgbọ́dọ̀ sálámà sí mi o torí pé èsì ẹni tí máa ń sálámà síyàn tó o bá sì ṣèṣì sálámà ànídọ́ ọlọ́run o ní dáhùn dáadáa mùsùlùmí lọ nítorí kèfèrí bá sọ àsàlámù àlékún kí láà sọ wà àlékún torí pé èsì mùsùlùmí ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ tó ń jẹ́ mùsùlùmá kọ̀lẹ́tọ̀ kọ́sẹ́kù lọ́dọ̀ rẹ má á ní kókó lọ́dọ̀ rẹ torí pé olú ọgbà kóbìnrin mùsùlùmí kọjá ìyàwó fọkùnrin káfìrí. àwọn ọmọ gan tún kó wọn sá fún ọ nítorí pé ọmọ bá ọ̀rọ̀ wọn ń kèfèrí. báwọn ọmọ bá di pé wọn dàgbà lórí Islam kò burúkú ọmọ wa kí ọ. àmọ́ ń ṣe tí wọ́n wà ní róńdóróńdó yìí o lè kókó kókó gbó sí wọn lórí. bákan náà tírù rẹ̀ bá lọ kú pínrín ẹnìkan gbọ́dọ̀ ṣe sọ̀látùl jánásà sí ọ̀la o wọ́n kì í ṣe sọ̀látùl jánásà sí kèfèrí la o tó bá sì kú ọ gbọ́dọ̀ sí ọ sórí tí àwọn mùsùlùmí o torí pé ẹni tí tẹ lófin Allah kì í pamọ́ nítorí ní ká pati kì í pati bóòlù ṣe jẹ́ mùsùlùmí kan orúkọ lásán sọ ni di mùsùlùmí ọ̀hán ni ẹ bó ní ṣe jẹ́ mùsùlùmí bàbá mi lè máa mú wọ́n sì pẹran súnà mi jọ wọ́n bí mi and then what táwọn ọmọ tí wọ́n pẹran súnà wọ́n jọ wọ́n bí wọn wọ́n ṣe mùsùlùmí àwọn ọmọ tí bàbá ṣe lè máa mú tí ṣe làdáni àwọn ṣe mùsùlùmí tòtún lẹ́ka jẹ́ kó yé wa o ẹni tí ìbá ti sojú ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí ìsìláàmù kò dàbí ilé tá a ti bí ọ tó ṣe pé ó ń ṣe dáadáa sáwọn ará ilé yín kò ṣe dáadáa sí wọn ọmọ ilé yín náà yọ yé ṣe bẹ́ẹ̀ ní Islam tá a bá bí ọ sínú Islam tó o dàgbà tó o ṣe Islam tó o dàgbà tó o ṣojúṣe mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí kájọ kó yé wa báwọn orúkọ lásán kò sọ di mùsùlùmí bàbá mi mùsùlùmí ìyá mi mùsùlùmá kò sọ di mùsùlùmí tèmi ò bá ti ṣe islam ẹ̀ẹ́mẹ́yẹ ọmọ lè má mú tó jẹ́ káfíìn ẹ̀ẹ́mẹ́yẹ ọmọ pásítọ̀ tó mùsùlùmí torí pé àwọn ṣe islam ẹni tó bá ti ṣe islam náà ni mùsùlùmí ẹlẹ́tẹ̀ẹ̀ta òun náà ni mùsùlùmí gidi mùsùlùmí gidi kò ní ní nǹkan kan ṣe pẹ̀lẹ́bọ àtàwọn ẹlẹ́bọ. tó o bá lọ jẹ́ mùsùlùmí gidi nǹkan kan ò gbọ́dọ̀ dọ́ọ́pọ̀ pẹ̀lẹ́lẹ́bọ nǹkan kan ò sì gbọ́dọ̀ dọ́ọ́pọ̀ pẹ̀lẹ́bọ torí pé lakum dinukum waliya din ẹ fọ́ọ̀mù tí ń kémi náà fọ́ọ̀mù tèmi nù nǹkan gbogbo bó tilẹ̀ wò ó polúkúrú mùsùlùmí kọ́ dàrú nǹkan kan gbọ́dọ̀ mú ọ lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ kó máa bá wọn ṣe. wàhálà ọ̀gbọ́dọ̀ gbọ́ kọ́ wájú kó àwọn ẹlẹ́bọ lókùn tó fi àdàgbọ́ ọ̀rọ̀ rẹ rọ̀ sí ibi kó gbọ́ kó lọ àwọn òbílà. àtẹ̀bọ àtẹ̀ntẹ̀sẹ̀bọ kò sí tí ọ̀pọ̀ ọkọ̀ pẹ̀lú wọn. ọ̀jẹ̀ dráìvà gáràjì tẹ̀ tí wàá máa pérò wọ́n ti kó àwọn arin tó yẹ kó ti tà fáwọn bólà járì wọ́n kó sí gáràjì ó kún bẹ́ẹ̀ wọ́n wá lógun nù lákàáyé torí sí ògùn lẹ́yìn ṣe gbogbo dírẹ́bà tó bá ti dé láàárọ̀ kọ́ lọ forí balẹ̀ fún gbogbo wọn àti Raymond àti Abdulrahman àti Sagodoya ògùn dìtẹ̀ gbogbo wọn lọ forí kalẹ̀ fún kí ló ṣe wọ Abdulrahman tí wọ́n lọ forí kalẹ̀ fóògùn alasta musliman ṣebí mùsùlùmí nìwọ sọyẹ ká dán o àdúgbò dàrú wọ́n ní àwọn olè ọlọ́ṣà wọ́n wà àdúgbò àwọn kan nínú àwọn abẹnugan àdúgbò wa ní olè tí ń wà àdúgbò yìí ó lè jẹ́ pé jò lọ́wọ́ nú àmọ́ àwa mọ tanitani tala lè jẹ́rìí fún tala lè jẹ́rìí fún nítọ́sẹ́kù ní ìsìn kò ju kíkálukú kọ́ mọ́ wá dàgbọ́n kọjá lọ kó sì máa búra ṣépè fúnra rẹ̀ kọ́ máa fògún kó fi búra kó tún máa ṣépè fúnra rẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ́ wà ládùúgbò bó lẹ́yìn láìláì bàbá kókó ládùúgbò lákòókò ládùúgbò àmọ́ fògún búra báwo dábàá kọjá báwo pé kín gbogbo ìjọba ti jẹ mẹ́bọ àtàwọn ọ̀sẹ̀bọ wà jìnnà sí táwọn kí ń gbà tí wọn náà wá nǹkan kan bí irin tó gejẹ láti búra tó rí lọ́yọ́ bàtà sílípàsì rẹ tó ń gejẹ oúnjẹ kújẹ búrẹ́dì ń bẹ́ńlẹ̀ kò gejẹ má sílípàsì lọ́mú oúnjẹ ń gejẹ ọwọ́ ló ń búra nù ìbúra báwo sọmọ pé ìṣesí ọ̀sẹ̀bọ tí ń bẹ lára rẹ ló mú kọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kọ́ máa fẹsẹ̀ talẹ̀ kọ́ máa fẹsẹ̀ talẹ̀ ike mọ́ṣáláṣí ibi tí ń wọ̀sùn ní mọ́ṣáláṣí lọ́wọ́sùn máa wọ̀ gbádùn tí wọ́n pèsè sí àwọn ẹlẹ́bọ ni pé ilẹ̀ tí ń wọ̀sùn ni ilẹ̀ tí ń wọ̀sùn ni ilẹ̀ tó wọ̀sùn báwò títí wọ́n sì ọ́n sí tọ́ba kù. torí ẹ ẹ rí i pé tí èèyàn bá ti ń bá àwọn èèyàn kan gbé tí ọba sọ́ra ìwà wọn ni ọmọ irú ọ̀rọ̀ wọn ni ọmọ sọ iná lọ sọ wa mùsùlùmí náà dẹni tó ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn kiri yóò ló kún ẹnu rẹ oní tí orí ọ̀fẹ́ rẹ bá wà kí lórí ọ̀fẹ́ ǹgànà èdè àwọn kiri yóò ní bó ni mùsùlùmí yẹ kó wí ẹ sọ fún mi mi gbọ́ yorùbá ni àyàtọ̀ sí inṣàlá yorùbá ní adéṣe tọ́lọ́mà tọ́lọ́mà ò tí ọlọ́ọ̀ bá kádà ẹ tún sọ mi ìdàgé ọ̀kan súnmọ́ jù bẹ́ẹ̀ lọ. òun sọ wípé tó orí ọ̀fẹ́ rẹ̀ bá wà yorùbá kan wà tó easy tó fẹ́ jọ táǹfààní rẹ̀ bá wà táǹfà ẹ̀rí kí táwọn ọkọrin yóò náà bá gbọ́ lẹ́nu wọ́n ti mọ̀ pé ta ni sọ̀rọ̀ mùsùlùmí lélẹ́yìí táǹfààní rẹ̀ bá wà ó yàtọ̀ sí ti orí ọ̀fẹ́ rẹ̀ bá wà inú tí wọ́n máa dùn ní pé báwọn ò tí ì rí ọmú ó sì wọ́n the track <laughs> so eléyìí túmọ̀ sí pé gbogbo èdè táwọn ọmọ pé àjẹpọ̀ ọmọ kà ń bẹ̀ pé ta ni sọ̀rọ̀ mùsùlùmí torí kí wọ́n mọ̀ bá sí ọmú torí ẹ̀ wọ́n ti tẹ̀mí láago kó tó bá wọn wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ lásọ fọmọlúwàbí tọ́ba dé ní àdòdìndì àmọ́ kó má bàa jẹ́ pé èyí tá a sọ kẹ́yìn ó ti jẹ́ ká gbàgbé ìta àkọ́kọ́ sọ kí ni àwọn nǹkan mẹ́ta tó gbọ́dọ̀ péjú pésẹ̀ sára èèyàn téèyàn ó fi jẹ́ mùsùlùmí gidi alákọ̀ọ́kọ́ kọjá pọ̀ sọpasọsẹ̀ sílẹ̀ fún Allah nípa tawhid nọ́mbà two kó gbáfà fún Allah nípa gbogbo ìjọsìn nọ́mbà tírì kó jìnnà sẹ́bọ àti àwọn ẹlẹ́bọ abolu ẹlẹ́dàá wa kó ṣe gbogbo wa ní mùsùlùmí gidi èrè tí wọ́n máa jẹ nídìí kí wọ́n ṣe ìsìláàmù gidi láyé ń bí Olúwa kó má fi dùn wá èrè tí wọ́n máa ń jẹ látàrí kí wọ́n ṣe ìsìláàmù gidi lọ́la gbẹ̀ndà kéyàmà Olúwa kó má jẹ́ káwa náà ká pàdánù rẹ̀ Olúwa ẹlẹ́dàá kó foríjìn wa ká tó kú kó foríjìn wa lẹ́yìn ikú wa kó ṣàánú wa níjọ́ gbẹ̀ndà òkèèyàn àwọn òbí wa tó ti kú lórí ẹ̀sìn islámì tó kú lórí pé wọ́n sin allah wọ́n tẹ̀lé tàn nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam Olúwa kó bá gbàgbọ́ wọn Olúwa kó bá foríjì wọn Olúwa kó bá kẹ́ wọn Olúwa kó bá gẹ̀ wọn Olúwa kó dákun kó sin wọn lọ́mọ àlìjẹ́nà oṣù ramadan tá wà nínú rẹ̀ orí ńláńlá tó lọ́wọ́ máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ nínú oṣù yìí olùwàdàkùn má fi dùn wa olùwà ti ṣe máa ń bọ́kùn ná kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ lálẹ́ ojoojúmọ́ ní oṣù Ramadan ọbẹ Allah ó sì àwa náà lọ́kàn nínú àwọn ẹni tí ó bókun ná kúrò lọ́rùn wọn bá ti ṣe wá Ramadan yìí pẹ̀lú dáadáa olùwàkùn ràn wá lọ́wọ́ ká lè rópin rẹ̀ pẹ̀lú àlàáfíà olùwàlẹ́dàá kọ́mẹ́sì ní Ramadan kan eléyìí tó kù fún ní kálukú wa nínú ìgbésí ayé wa olùwàkọ́tẹ́wọ́ gbà àwọn ẹ̀sìn wa kọ́mọ̀sì pọ̀ntì sí wa lọ́wọ́ àwọn ẹni tí wọ́n ṣe agbátẹrù ètò olú ẹlẹ́dàá kó gbọ́ bùkátà wọn olú ẹlẹ́dàá kó ràn wọn lọ́wọ́ wọ́n sànà dáadáa ni dáadáa tí wọ́n sànà rẹ̀ olú akọ́mọdún wọn ládàá rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi jazakumullahu khairan kí aláàkíwá san àwọn olùmọ̀ wa ní ìsàn kí wọ́n ṣàjẹ́ kí àríyìn pẹ́pẹ́pẹ́ tó ní dáadáa yìí kí aláàkíwá ṣe àfikún ìdùnnú àti àlùbáríkà aláàbára yìí. ìkéde tí ó wà kí a tó ka ìbéèrè bákan náà má jẹ́ kí a gbàgbé o wọ́n ní ètò ìṣirò wà fún wa so ẹ jẹ́ kí a ṣe sùúrù So Allah so ìkéde alákọ̀ọ́kọ́ tí ó bá di ọ̀túnla ní ọjọ́ Tuesday on the nineteenth kí a pàdé àwọn olùmọ̀ wa dókítà wa ní nọ́mbà twelve ìdúmàgbò ní jàǹkàrà ohun tí wọ́n fẹ́ fi bá wa sọ̀rọ̀ ohun tí gbogbo wa lè mú báírò àti ìwé dání wa ni òun náà ni ogún pínpín nílẹ̀ Islam so ní aago mẹ́rin àbọ̀ òun ilé ìmọ̀ wáyé tí ó bá di ọ̀túnla insha Allah ní kàfíṣọ́kà aago mẹ́rin àbọ̀ ní ọjọ́ Tuesday ní jàǹkàrà bákan náà jísà bí bàṣẹrọ ìjókòó eléyìí tí a máa ṣe lóṣooṣù eléyìí tí a fi oṣù tí ń bọ̀ yìí ní april ó máa dá lórí question and answer láti bẹ̀rẹ̀ dópin kí aláàbò jẹ́ kí a ju ìgbà náà lọ. bákan náà àwọn olùmọ̀ wa wọ́n kó àwọn tírà wá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń bá wa kó wá lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó máa wúlò púpọ̀ fún gbogbo wa pàápàá jùlọ àwọn tó bá wa tú sí èdè abínibí wa yorùbá sọ̀rọ̀ jẹ́ kí lọ síbi títí ní apá àlàáfíà níbí ọ̀dọ̀ ẹni tíra náà wà lóríṣiríṣi èyí tí a bá rí i pé afẹ́fẹ́ ṣàǹfààní bẹ̀ ó dáa lè rà fáwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa ń bẹ̀ tí wọn ò bá kéwú tí wọn ò mọ bí wọ́n ṣe lè ka kéwú wọ́n lè ka Yorùbá nínú tíra náà púpọ̀ ní ibi tí wọ́n ti tàbí insha ìbéèrè alákọ̀ọ́kọ́ Na, ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹni tí ó ń ṣe sùyà tí ń gba àwẹ̀ ṣùgbọ́n kò kì í ṣe sọ láti rárá rárá wọ́n ní ipò wo ní àwẹ̀ tí wọ́n ní bẹ́ẹ̀ tí ó gbà ipò wo ni ó wà. wọ́n ní bákan náà ìgbà ìgbà ilé ìlú ní a lè ṣe sọ̀látù jánásà sí òkú lára bí àwọn kan tí ìmáàmù bá ti kí sọ̀látù sí òkú lára àwọn ìmáàmù yẹn á kúrò ẹlòmí àti bọ́ síbẹ̀ léyìí tó lè dá sí gbogbo àwọn jọmọ́ tí wọ́n jọ ṣe tálọ́ kọ̀ọ̀kan náà wọ́n fi wà ńbẹ̀ wọ́n ní lè ṣe ó tọ́. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó jẹ́ mùsùlùmí tí ó ń gbé eégún tó lè tún ṣe sọ̀láàtì àbí ká sọ pé ó ń gbé ẹ̀yọ̀ nígbà tí àsìkò yẹn bá tó wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí ó gba àwẹ̀ láti àárọ̀ nígbà tó máa wá sínú ó fi sìgá àbí igbó fi sínú wọ́n ní kí ni ìdájọ́ eléyìí ṣé ó ní àwẹ̀ àbí kò ní àwẹ̀. bákan náà wọ́n ní kí ni ìdájọ́ ṣẹlẹ̀ ẹ̀sìn Islam lórí wíwẹ̀ fún òkú ta ni ẹni àkọ́kọ́ tó ní ẹ̀tọ́ láti wẹ̀ fún òkú àti pé tí a bá wá ní àwọn èèyàn jọba wẹ̀ fókù tí wọ́n wá ń bìlì wa wípé ká tó wẹ̀ fókù yín àwọn five thousand naira wọ́n ní ilé ìṣe ó tọ́ bákan náà mùsùlùmí tí ó ń ta ọtí wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ wọ́n ní ẹjọ́ sáà kí ni mélòó ni òǹkà tàràwí gangan ṣé mọ́kànlá ni àbí mẹ́tàlá àbí mélòó ni a lè kí àti pé tí a bá rí àwọn tí wọ́n kí rákà mẹ́rin tí wọ́n fi sálámà ẹ̀yọ̀kan tí wọ́n fi parí rákà mẹ́rin ṣé a lè máa ṣe sọ̀rọ̀ tàràwí ní ẹ̀yìn wọn. oníbèrè béèrè pé wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ kọ ọkọ àwọn sílẹ̀ yìí ó ṣẹlẹ̀ pé oṣù mẹ́fà àwọn ti wá rí ẹni tí àwọn fẹ́ fẹ́ àwọn òbí àwọn sọ fún àwọn pé ó ti yá jù wọ́n lè jọ ẹgbẹ́ àwọn ní ìmọ̀ràn lórí ilé. wọ́n ní ìlú ìbò làwọn gbé sàkátù fìtì àwọn wọ́n ní kò rọrùn fáwọn láti ra oúnjẹ ṣé àwọn lè máa fi owó ṣe wọ́n ní ṣé tí ẹ máa ṣe àṣà ṣé dandan ni kí èèyàn wà ní kí èèyàn ṣe àlọ́ àláàbò àbí kí èèyàn má ṣe. wọ́n ní tí èèyàn bá fẹ́ gba Islam wọ́n ní pé tó bá ti ṣe ṣáádà àti tó ti wẹ̀ wọ́n ṣe nìkan ni àbí ṣáádà nìkan ni. wọ́n ní ẹnìkan ó wá báwọn rajà ọjà tí wọ́n ń béèrè àwọn ò ní lọ́wọ́ àwọn wá mú lọ sí ọ̀dọ̀ ìrìnnì tí ó ní ọjà yẹn ìgbà tí wọ́n wá ta ọjà yẹn tán wọ́n wá mú wá fún àwọn pé èrè tí ilé wọ́n ní ṣe owó yẹn tọ́ lábẹ́ òfin ọlọ́run. bákan náà wọ́n ní lẹ́yìn tí àwọn ṣìnà tán ní lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọ́mọ̀ àwọn bẹ̀rẹ̀ wà lẹ́yìn tó ń jẹ èso dàbínú lọ́wọ́ wọ́n ní àwọn wá jọyìn jọ̀mọ́ àṣẹ́kù dàbínú ẹ̀ sì wà lẹ́nu àwọn wọ́n ní jẹ́ táwọn bá gbé mi ṣé àwọn ní sọ̀láàtì wọ́n ní mùsùlùmí tí wọ́n tàn lọ sí chọ́ọ̀chì wọ́n ní tí wọ́n á padà wá mọ̀ pé chọ́ọ̀chì níbi tí òun wá bínú kúrò níbẹ̀ wọ́n ní ṣé wọ́n máa padà ṣe kẹ́límọ̀ kí ó tó bẹ̀rẹ̀ sí ti sọ̀rọ̀ àpadà wọ́n ní ìdájọ́ wo ló wà fún ẹni tó ní asthma tí ó ń lo eh, eh, inhaler náà tí ó ń lo ní Ramadan lọ́gbìnrin àti bákan náà ẹni tí ó ní kàtà tí ó ń lo wọ́n ló ń lo asa nínú Islam asa ẹ̀ẹ́dẹ́gbẹ́ eh, àtàbà. wọ́n ní gbà tí a bá fẹ́ bẹ̀rẹ̀ Suratul Fatiha wọ́n ti dandan wípé a ṣe bismillah ní ìparí tó ti ọwọ́ tèmi ni wọ́n ní jẹ́ a lè fi àlùbáríkà àti ọlá ànábì tọrọ nígbà tá a bá ń ṣe àdúrà alhamdulilayi inṣàlá ẹjọ gbọ́ ìbéèrè tí ó pọ̀ lẹ́bi tí ó bá di Sunday ẹlẹ́ẹ̀kejì ní oṣù tí ó ń bọ̀ àápapọ̀ máwọn ìbéèrè tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ so láti dédé aago mẹ́wàá inshallah ní second sunday ní marina àáfà ìwọn ìbéèrè ilé papọ̀ máwọn yẹn so àwọn olùmọ̀ wa láti aago mẹ́wàá títí di àsìkò sọ̀láṣù tó inshallah kò mú bá wa fèsì sí àwọn ìbéèrè náà. jankara ọ̀túnla ni ọjọ́ tuesday lẹ́yìn sọ̀láṣù làásù jẹ́ kí a pàdé àwọn olùmọ̀ wa bẹ̀ kí alákùnrinṣẹ́ ìjọ kó wa lùṣọ́ ẹ̀ṣọ́ wọn. a rí i pé ibi tí wọ́n ti wá àwọn tó jìn kí alákùnrin wa sọ nílé ní ayọ̀ ti àlàáfíà náà. alhamdulilah wọn lẹni tí ń ṣe siyam ṣùgbọ́n tí èsì sọ̀rọ̀ à kí ni ìdájọ́ siyam rẹ̀ wọ́n fi bí para rẹ̀ wọ́n fi ya jẹra rẹ̀ nítorí pé sọ̀rọ̀ àti ọba ti sí fún yà islam ò sí mùsùlùmí wọn sì pa aláṣẹ kó ṣe siyam Ramadan ẹ bá wọn Suratul Baqara bìtí Allah ti ń pa aláṣẹ pẹ̀lú siyam. قل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم أن يولوا بابودكم قل سوابكم ليس صلاة فلا صدق ولا صلى ولكن كذب وتولى أن تيباتي الصلاة ويسي مصوم قدر يسي صلاة تلك Ramadan wa dé ó ti wá gbọ́ pé tí wọ́n bá ṣe sọ́lá òun fi àjẹrò ni bí wọ́n ṣe sọ́lá ti ń ṣìyàmù rẹ̀ ní ìsìn ó sì láníyàn pé tí Ramadan bá lọ òun ò tún ní ṣe sọ́lá ti mọ́ má wulẹ̀ ṣe nǹkan kì í ṣe wọ́n wọn bá wí káfìrí náà ní ọ kí Ramadan tó dé káfìrí náà tún ní Ramadan náà bọ̀ káfìrí náà ló tún bá lọ tó máa bá lọ lẹ́yìn Ramadan má tara rẹ̀ dà tó tó bá ti jẹ́ báwọn. Islamu kò sáyé ẹ̀tànjẹ́ nu islam kò sáyé ẹ̀tànjẹ́ nu islam wọ́n ní ṣé iye ìgbà kan wà tí sẹ́ríà ní ká ṣe sọ̀láàtù sókù la torí pé àwọn fura pé tó kù bá kú táwọn èèyàn bá ṣe sọ̀láàtù jánásà sí la lẹ́yìn lè má kan lè má mú sẹ́yìn lè má mi ó tún bọ́ wájú iye ju àwọn tó ti kọ́kọ́ ṣe sọ̀láàtì náà ni ó tún ṣe lẹ́yìn lè má mú mi gbogbo eléyìn àdádálẹ̀ ni àtòdó àdádálẹ̀ àtòdó ni wọ́n ń pè léyìn lábẹ́ òfin ṣẹ̀ríyà nínú òfin ṣẹ̀ríyà ńgbà tá a fẹ́ ṣe sọ̀látìl jànáza sókù la tó bá jẹ́ kókù ní àsọlẹ̀ kí lágbájá ni kó síwájú ṣe sọ̀láti sinmi la pàápàá jùlọ nírú ayé òní tí àdádálẹ̀ ti pọ̀ jẹ́ pé ọ̀daràn lọ́pọ̀ Ah, ẹni tí ń ṣe sọláàtì sókùlà tó síwájú àdó ń bẹ lára rẹ̀ wọn ni ọlọ́ọ̀hún ẹkùn onígbò ń bẹ̀ tó ń tàdó alákòóbá tí ó kó bá òkú ẹ̀yìn tí wàá sọ àsọlẹ̀ pé tí lágbájá bá ń bẹ láyé o níjọ́ tí mo bá kú òní kó síwájú ṣe sọláàtì sinmi la tọ́ eléyìí ló yẹ ká fún láǹfààní kó síwájú sọláàtì kan tó má ti ṣe kọ̀sáyò mi mà àwọn ẹni táyé gbà lábẹ́ òfin ṣẹ̀ríyà tí wọ́n tún lè ṣe sọ̀láàtì sí la ni pé àwọn ọ̀bá sọ̀láàtì àmọ́ àti ìgbókùnlẹ̀ táwọn náà fi dé so àǹfààní wà fún ọ káwọn náà ṣe sí la àmọ́ kò jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa ti wà ń bẹ̀ wọ́n á ní lè máàmù kan lè máàmù kan àdáadáa lẹ̀ ẹ wo bí tí wọ́n ti mú ká fi lè mọ̀ pé kò jọra wọn tó fi já dáadáa lẹ̀ níjọ́tà nàgbà Muhammad sallallahu alaihi wasallam kú wọ́n á ṣe sọ̀láàtì janaza sanabi la ní jàmáà gbogbo sàábé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lóbìnrin lọ́kùnrin kálukú wá ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ wá ní ẹ àdúrà àwọn tá a ṣe sọ láti sànàbí la lọ́tọ̀ọ̀tọ̀ ṣé táwọn náà bá ṣe lè máa mú ewó lọ́jọ́ra ọjọ́ra wọn rárá. lẹ́yìn náà wọ́n wá nítorí pé olùmọ̀ńlá ni ọ́ níjọ́ tó bá kú gbogbo àwọn mùsùlùmí tó wà ń bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ṣe sọ láti sọ lọ́kọ̀ọ̀kan àní ṣe wọn ṣe sànàbí nìwọ̀n so torí di eléyìí tí lè má mú kaba ti ṣe sọ láti òtítọ́ ẹ̀yin ọ̀wá alákọ̀ọ́lẹ̀ pé lágbájá ni ajẹ́pẹ́ tó bá ti jẹ́ lè má mú agbègbè ibi tí o ti kóyùn tí àwọn èèyàn gbà pé àwọn máa tò lẹ́yìn rẹ̀ ṣe sọ̀lá sọ̀lá ti ojoojúmọ́ ó tó ó síwájú wa náà ṣe sọ̀lá ti sókùlà sẹ́rí gbogbo iná tún ṣe é náà tẹ́ bá tún máa ń tọ́fà kò tún ní yà yín lẹ́nu owó ni nítorí pé ẹni tó bá ti lè ṣe sọ̀lá ti bá yọ ọgbẹ́ búlọ́ọ̀kù tiẹ̀ lọ́tọ̀ tọba tún ẹ rí i pé ogó tún dààmú fún ká wá ṣe sọ láti sókùlà bí ibi wọn ṣe dààmú ká péjọ lọ́jọ́ ọjọ́ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ tó ráwọn ọjọ́ yẹn ni yorùbá kà kún yawmul hajjil akbar gbọ́dọ̀ ẹ̀rí tí láwọn ni ọmọ kọlura wọn sòṣùgbọ́n ẹgbẹ́ tó kú tọ́lẹ̀ kí gbogbo wọn pọ̀ níbi solatul janaza torí ká nàbì sallallahu alaihi wasallam sọ pé tá a bá léèyàn ogójì tí wọn kì í ṣẹbọ sí Allah nínú àwọn tó ṣe sọ̀láàtì sókùlà wọ́n wá ń sípẹ̀ fókùnyùn Allahu gba ìpẹ́ wọn lórí ẹ̀ ẹ wá rí yàn díẹ̀ hadithi kan sọ pé èèyàn gọ́ọ̀rùn ẹ ní rí kán pọ̀ bá wọn àmọ́ tó wá dijọ́ bídíà àbá gbogbo òlú ò ní gbá yẹn wọn ní mùsùlùmí ti ń gbégún mùsùlùmí ti ń gbẹ́yọ̀ ẹ̀yin gá sì béèrè yẹn sí ẹ sọ pé nìkan ti ń gbégún ẹnìkan ti ń gbẹ́yọ̀ sósì lè pera ẹ mùsùlùmí ká pè mùsùlùmí àkọ́gbọ́ pípó pera mùsùlùmí pè sápò àrẹ kìí ṣe mùsùlùmí rárá rárá kìí ṣe mùsùlùmí rárá ọgbà islam tó bá ti gba islam ìwọ náà níta fẹlẹfẹlẹ ń di eégún àtẹyọ àtagẹmọ àti gbogbo ntọjọ mọ. wọn lẹni tó tuntun yá tó wá dásìkò sínú tó ẹgbẹ́ sìgá ní fẹ́ sínú àbígbó tó sì ní siyam bẹ́ẹ̀ ni ó ní siyam torí pé siyam rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ìgbà tí alifájàrí òdodo ti yọ títí tó fi di póòrùn wọ̀ ṣùgbọ́n sìgá tí fi ń sínú igbó tí fi ń sínú ọ̀ràn míì ni igbó kọ́ wọ́n ní ká fi sínú sìgá kọ́ ni wọ́n ní ká fi sínú dẹ́bínù wọ́n ní ká fi sínú kò tiẹ̀ sígbà tí ìsìláàmù gbà pé ká mu sìgá kò sígbà tó gbà pé ká mu gbó à ń bọ̀sibọ́sí ṣíṣà gbogbo àwọn ọmọkùnrin yẹn gbọ́dọ̀ jìnnà sí mímu gbó mímu tí mímu sìgá tó ń ti pé gbogbo ẹ̀jẹ̀ èèwọ̀ mímu wọn kò lè sọ yẹn di kèfèrí lópin ìgbà tí ọba ti sọ pé Allahu ṣe lẹ́tọ̀ fún yọkàn máa bẹ lábẹ́ pọ̀ sí ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tó pè fún pé kó jìyà ńlá eléyìí ń jẹba wọ́n ní ta lẹni tó lẹ́tọ̀ọ́ síbi pé kọ́ wẹ òkú tó bá yẹ kó ọkùnrin ló kú ọkùnrin nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹni tó láàánú tó fẹ́ràn rẹ̀ jù àwọn ló yẹ kó wọ́n wẹ̀ tó bá yẹ kó obìnrin ló kú obìnrin nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹni tó láàánú rẹ̀ tó fẹ́ràn rẹ̀ jù àwọn ló yẹ kó àmọ́ tó bá pé ọkùnrin tó kú ó níyàwó ìyàwó rẹ̀ ló yẹ kó obìnrin tó kú ọlọ́kọ ọkọ rẹ̀ lọ́yẹ kọ́wẹ̀ ọkọ rẹ̀ lọ́yẹ kọ́wẹ̀ nígbà tí Abubakar as-Siddiq radiyallahu anhu tó kú ìyàwó rẹ̀ Asma'u bint Umays olọ́wẹ̀ bẹ́ẹ̀ ni níjọ́ tí Fatima ọmọ anabi Muhammad sallallahu alayhi wa ọkọ rẹ̀ Ali ibn Abi Talib olọ́wẹ̀ bẹ́ẹ̀ ni anábì ló ti fi yé wa kó tó kú ó ní kí lọ́n náà tí wọ́n àyíṣà bá kú kí n tó kú èmi ni bá wẹ̀ ọ́ àyíṣà náà ní tí wọ́n anábì bá kú ṣáájú tèmi náà èmi ni wọ́n wẹ̀ ọ́ kí wọ́n á ló dé táwọn ìyàwó ànábì ọ̀wọ̀ ìyàwó ànábì tí wọ́n wẹ̀ ànábì nígbà tá kú àyíṣà láwọn ọkùnrin ló borí wa wọ́n ti pọ̀ jù wọ́n ti pọ̀ jù wọ́n gbé ànábì máa lọ́wọ́ ni. tọ̀ wọ́n á ní tẹ́nìkan bá fẹ́ bá wò kó tó lọ́wọ́ gbowó àkọ́gbà mẹ́nà ẹ̀yin ò lè dókun yín ẹnìkan ọba yín wẹ̀ ẹ̀ gbogbo eléyìí sínú tó kí wọ́n ṣe fi gbogbo nǹkan lẹ́yìn máa fẹ́ fi sabilillah ni iṣẹ́ làwọn fi léyìn ẹ̀sìn ẹ̀sánwó wọn fún wa kọ́lẹ̀ òfin ṣẹlẹ̀ sọ pé tó bá pé láti bì orí tẹ́ tó fẹ́ sìnkú yẹn sí kárí pé ń bẹ ní CMS àwọn ò sì lè gbé lọ́wọ́ ká fi gbé débẹ̀ mọ́tò wọn fi gbé owó wọn gbà ṣẹ̀rí àtúnikà ẹ̀sán àmọ́ ní owó òkú wọn ti máa san gbogbo ẹ̀ ò nídìí ká lọ sí fíṣẹ́ bíi mọ́ṣáláṣí o owó òkú láti ra sọ owó òkú láti sanwó ẹni tí ó wẹ̀ nínú owó òkú láti sanwó ẹni tí ó gbé nínú owó òkú láti ralẹ̀ tó bá pé lẹ̀ tá a sin sí gan wọn lára ni lẹ́yìn tá a bá mú gbogbo owó ńlá ṣẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ àmọ́ tá a bá rẹ́ nìkan tó sanwó rẹ̀ lápò ara rẹ̀ pé à ah, òun mà kókò yìí ó lówó tán fi lè ṣe àmọ́ wù ọ́ kò sí wàhálà mi. wọ́n ní sọlá ti tarawih ṣé náà wọ́n lọ́tí kí ni ìdájọ́ rẹ̀ haram haram lọ́tí títà haram lọ́tí rírà haram lọ́tí pípa haram ní kẹ́ ẹ bá wọn gbé ọtí haram ní kẹ́ ẹ fún wọn ṣọ́ọ̀pù kan ti máa tọ́tí haram ni gbogbo nǹkan tẹ́ bá ṣe láyé tí ó rìsọ́ọ̀tì sí kí wọ́n fi sọtí wíkẹ́ tagbado fún ọ tí wọ́n fi sọtí ọkà bàbà tí wọ́n fi sọtí haram ni gbogbo eléyìí tó ká sọ́ra fún ẹ̀yọ́ márùwá lẹ́ ń gbọ́yìn o tó wọ́n á fi márùwá rẹ̀ ó fi bá wọn pọ́tí bí kátàn ogún bí ọgbọ̀n iṣẹ́ haram ló ń ṣe o wọ́n á ní kí ni ìdájọ́ ìdájọ́ owó ọtí tó wá gbọ́tí lèèyàn tà tó fi lówó owó rẹ̀ ṣòwò lábẹ́ òfin ṣẹ̀ríyà torí pé anabi sọ pé inna Allaha idha harrama shay'an harrama thamana tóluwa bá ti sìn kankan léèwọ̀ owó rẹ̀ náà kọ́ yọ jẹ́ wọ̀. wọ́n ní salatu tarawih sọ́ràkà mọ́kànlá ni àbí mẹ́tàlá méjèèjì ló mú torí pé àwọn àdéhìí tó gún régé wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam pẹ́lákà mọ́kànlá ni máa ń ṣe Ramadan náà wà bí òsì Ramadan àdéhìí kan sọ mọ́kànlá ti Aisha gbogbo ìtẹ̀bá sẹ́nu méjèèjì kò burú bọ́tà àwọn fuqaha gbogbo àwọn fuqaha kò sí ìtọ́sọ̀rọ̀ ká mọ́kànlá àbí Abu Hanifa ash àti Ahmad àwọn sọ pé rákà mẹ́tàlélógún Imam Malik sọ pé raka mọ́kàndínlógójì thirty nine ẹ̀yin Malikiyada ẹ̀yin tẹ́ bá ń ka òfin fún ah, tó o bá ṣe rákà thirty nine lónìí ò ní ṣe tọ̀la ó jẹ́ ní wá mọ́ṣáláṣí wọ́n á ní bá tò lẹ́yìn àwọn èèyàn kan ìmáàmù ṣe rákà mẹ́rin kó tó sálámà ṣé káwọn tún ẹ méjì sálámà rákà méjì sálámà kìí ṣe rákà mẹ́rin sálámà tí ò ṣe déédéé ló hadith aisha ni ó sọ wípé anabi máa ń ṣe rákà mẹ́rin má béèrè bó ṣe gùn tó àti bó ti ṣe dáa tó yóò tún ṣe mẹ́rin má béèrè bó ti ṣe gùn tó àti bó ti ṣe dáa tó yóò tún wá ṣe mẹ́ta aisha yìí kan náà nínú sahihi muslim hadith bíi mélòó ṣe léyìí ó ṣàlàyé tí ó ṣàlàyé ń bì ó ní máa ṣe rákà mẹ́rin méjì sálámà méjì sálámà kó tó wá jókòó tó bá jókòó yóò wá sinmi yóò tún dìde yóò tún ṣe méjì sálámà méjì sálámà tí ó bá tún ti pé mẹ́rin yóò tún wá jókòó yóò tún sinmi kìí ṣe kó ṣe mẹ́rin lọ́lọ́gbọ̀nrán dáadáa kó tó sálámà. ṣùgbọ́n nàbí náà ló sọ fún wa pé salatul layli mathna mathna sọláàtì òru rákà méjì méjì kódà Abdullahi bin Umar ọlọ́gbẹ̀gbà wáyé wa eléyìí wa nù sahih ó tún gbẹ̀gbà wá mi wá táwọn onítìrà àdìsí mi náà tún gbé jáde ipa nàbí sọ pé sọláàtù láìlì wà nàhàrí mẹtìnà mẹtìnà àti sọláàtù òru àti tọ̀sán rákà méjì sálámà ni rákà méjì sálámà ni pẹ̀lú àyọkúrò sọláàtù ẹ̀yọ̀kan péré sọláàtù wò la yọkú òun náà ni rákà mẹ́rin lẹ́yìn ìgbà tó òrùn bá ti yẹ̀tàrí lákòókò sọláàtù dhuhr òrùn ti yẹ̀tàrí kó tó di pé ẹsẹ̀ rákà mẹ́rin tí máa síwájú sọ̀láàtò bọ̀ ẹ dìde ẹsẹ̀ rákà mẹ́rin ẹ má jókòó láàrin rẹ̀ rárá rárá nígbà tí ẹ bá tó parí mẹ́rin ní lẹ́tọ̀ọ́ sí tashahhud ànábì ni wọ́n máa ń tìtorí rẹ̀ sílẹ̀kùn àlìjẹ̀nà eléyìí nìkan níbi tí wọ́n ti lẹ́ẹ̀lì sí rákà mẹ́rin bá gbogbo aṣojú rákà méjì ká tó sálámà lọ tó wá nínú àwọn àdéhìí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam lóru sọ̀láàtò wítìrì lélẹ́yìn sọ̀látù wítìr ó sì yàtọ̀ sí sọ̀látù tá à ń sọ pé kìyàmù al-layl torí wítìr máa ń wá lẹ́yìn kìyàmù al-layl tí bá nàbí náà lónìí kó ọmọ ṣe sọlá kó ọmọ ṣe sọlá rákà méjì sálámà rákà méjì sálámà tó máa ń bẹ̀rù kálífàjà rẹ yọ ọmọ ọlọ sí rákà kan tó ti rò lẹ́gà máa pàtó sọláìtì yọ jẹ wítìrì fún gbogbo tó ti ṣe. wọ́n ní ó ti tó sùn mẹ́fà báyìí táwọn kọ̀ọ̀kan ìròyìn ìbànújẹ́ ni òkò dábẹ́ ọ kò yẹ kóbìnrin ọmọ kọkọ kò yẹ kẹ kọkọ ìsìlọ yẹ kẹ sọ pé wáyà yìí lẹ bọ́ọ̀lẹ̀ látàrí pé nìyí lára àmọ́ ti tó bí oṣù mẹ́fà báyìí tí ṣètò àní ti fa ìpínyà láàrin ìwà àtọkọ rẹ obìnrin ò ní sọ ọlọ́mọ wò pé bí tọkọ bá gbọ́ òun bẹ̀ ni ọ̀ọ́bẹ́kọ̀ àmọ́ ṣètọ́ni náà ni máa ń fà tán máa fi kọ́ra wọn tọkọ mọ̀jẹ̀ pé ń sọ sọ pé inú yín dùn àwọn òbí yín gbọ́n jù yín lọ àwọn fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ ni ọkọ kọ̀ọ̀kan kò tí ì josù mẹ́fà lọ ó tún wá lọ mọ́kọ mi wá àwọn fẹ́ kí ya ọlọ́kọ kọ́kọ́kọ́ jẹ ọ́ náà kọ́ kẹ́kọ̀ọ́ kọ́ gbọ́n kó tó di pé wọ́n fọ́ sọ́kọ mi tí o tún fi ní jẹ́ pé o tún dùn náà òdìgbà kan o tún kọ̀kọ́ lẹ̀ àwọn òbí rẹ orí wọn pé pọ̀ ọlọ́ọ̀kọ́ má dọ̀pọ̀ lọ wọn rú hmm, tó ti pé ẹ̀yin náà ti lọ lápọ̀ oṣù mẹ́fà ti pọ̀ hmm, ẹ̀kọ́ tọ́pọ̀ náà ti tó bá ẹ jẹ́ kọ́ lọ́kọ mi ẹ jẹ́ kọ́ lọ́kọ mi inshallah ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní Europe làwọn ń gbé àwọn àwọn èrò oúnjẹ rà ẹ máa rí rà ẹ lẹ́ni tẹ́ fún bó ṣe wà ní Europe láti èrò oúnjẹ rà ṣé bó ń jẹ lẹ́ ń jẹ ẹ máa róúnjẹ rà àmọ́ ta ni ó gbà ẹ̀yin gá alárò ò ní gbà torí pé kálukú ọmọ ṣèṣe pọ̀ ń ka ò ń ju agbára ẹ lọ tọ tó bá ti jẹ́ pé mi táwa ń gbé tá a bá ra ń jẹ àní rẹ́ni fún eléyìí ò fún wa láǹfààní pé ká máa fún wa lówó ẹ fowó yẹn ránṣẹ́ sílùú yín kí wọ́n bá yín fi ráńjẹ gbé fún aláìní bẹ́ẹ̀ sì máa ṣe nù jẹ́bi tẹ bá fẹ́ pẹran léyà ni a máa ṣe pé kò ságbó lọ́nà ọ̀wà wọlọ́pàwò káwọn ẹni tí ń jà fún animal rights fún ọrọ̀ ọmú ọmọ kí wọn lọ gbéra rẹ lọ gbọ́dọ̀ kí lọ́kàn ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní táwọn bá fẹ́ ṣe ẹ̀díkọ́ọ̀ táwọn gbọ́dọ̀ lálùwàlà ní rárá tí o bá ti sí jánábà lára yín tí o sì háyè tí o sì jẹ́ bímọ kì í ṣe dáadáa ní kẹ́ lálùwàlà Ali ibn Abi Talib radiyallahu anhu ọsọ náà àdéhìí tó kún rẹ pé gbogbo gbala nábì máa ń ṣèrántí Allah ma lam yakun junuba tí ó bá ti ní jánábà la. ní tóyàn bá fẹ́ gba Islam ṣé tó bá ti wí gbólóhùn tá a máa fi di mùsùlùmí tó sì wẹ̀ ó ti parí àbẹ̀wò gangan ni kókó ni kó wí gbólóhùn kì í ṣe kókó ni kó wẹ̀ téèyàn kan bá ti wá tó lóun fẹ́ di mùsùlùmí kọ́kọ́kọ́ wí gbólóhùn ẹ̀yìn rẹ̀ ní kọ́ nítorí pé ó lè jẹ́ pé tẹ́ bá sọ pé kọ́ lọ wẹ̀ kó tó dé ó tó bá kú ta ni òjò gba Islam ẹ̀yin náà ní látàrí òdo tó ẹjọ́ gba Islam irú ẹ ti ṣẹlẹ̀ nílùú kan ọmọbìnrin yẹn lòun fẹ́ di mùsùlùmí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ó náà mọ nǹkan tó yẹ kó sọ fún kó wí kó fi di mùsùlùmá wọ́n á ní ẹ tí ẹni tó ń gbọ́dọ̀ rẹ̀ bá dé yóò dé lọ́túnla tó bá dé kó wá sọ ẹni tó ṣe sábàbí tí ò fi gba islam tí ò fi wà lẹ́jẹ̀nà wọ́n láwọn ọlọ́jà tí wọ́n fẹ́ rà àwọn amẹ́ni tó fẹ́ rajà lọ́dọ̀ ẹni tó ní lẹ́yìn tó wá rajà tó lọ tán wọ́n á mówó kan wá fáwọn péré tìyín nù tọ́tọ́ káwọn gbà ọ̀tọ̀ lópin ìgbà tí wọ́n bá tìtì torí tìyín fowó kún ọjà fẹ́ni tó fẹ́ rà àmọ́ tó bá ti torí tìyín fowó kún ọjà fẹ́ni tó fẹ́ rà ó lè jẹ́ pé lẹ́yìn ni wọ́n mú fún yín ọ̀tọ̀ irú rìtọ́ọ̀nù táwọn ẹni tó múni lọ rajà máa lọ gba ọ̀tọ̀ àmọ́ nínú iye tá ń tajà náà ni wọ́n tún ti múni wọ́n ti fọ́ kò sí ní tó burú ń bẹ̀ àbí wọ́n fowó kun kìí sì pẹ̀lú àníyàn pé ètò lé làwọn ó fọ́ òun ti ń sì rà á kò sí wàhálà ń bẹ̀ wọ́n láwọn ti jẹ́ bẹ́bí nù nígbà tá ń ṣe kọ́ ọmọ lọ́wọ́ àwọn adarapọ̀ mọ́ àwọn ibi tí wọ́n ti ṣe sọ́lá tó ń ti dẹ́bí inú lẹ́nu sáwọn lè gbé dẹ́bí inú mi kí nǹkan kan má ṣe sọ́lá tà wọn. àkọ́kọ́ náà ìbéèrè yẹn pàtàkì pẹ̀lú ní oṣù Ramadan tá a wà yìí ẹ̀rí pé dẹ́bí inú la Nabi sallallahu alaihi wasallam ń sọ wá lójú kòkòrò ká máa fi ṣe mu dẹ́bí inú sínú téèyàn máa ń jẹ tí àádùn rẹ̀ tí èsẹ́kù lẹ́nu àádùn rẹ̀ ó ṣẹ́kù lẹ́nu táàdùn yìí bá sẹ́kù lẹ́nu ó kó bá sùyà torí ẹ ẹ ti kọ́kọ́ jẹ tẹ́ wá yọnu yín dáadáa dáadáa dáadáa ẹ rí i pé kò kú nǹkan kan lẹ́nu yín gbogbo kọ̀rọ̀ gbogbo pàlàpàlà eyín yín ẹ rí i pé ti yọ kó tó di pé darapọ̀ mọ́ sọ̀dà ẹnikẹ́ni tó bá wọ sọ̀lẹ́ pẹ̀lú pé ń rí àádùn dẹ́bìnù lẹ́nu ẹ̀ ẹ sọ fún pé kó gbàgbé ẹ̀ sọ̀lá tì yín kò jẹ́ sọ̀lá tì tóró ṣe sọ láti oúnjẹ dẹ́bí nù ó ṣe sọ láti oúnjẹ dẹ́bí nù gbogbo oúnjẹ tẹ̀ ń bá ń jẹ láyé nǹkan kan gbọ́dọ̀ ṣẹ́kù lẹ́nu yín nígbà tẹ̀ ń bá ń ṣe sọ̀lá tó bá fi lè ṣẹ́kù lẹ́nu yín tó bá fi wọnà fún sọ̀lá tó ń bàjẹ́ wọ́n lẹ́nu tó ṣe pé wọ́n tàn jẹ wọ́n fi wá gbé wọ ilé ìjọsìn tí èsì táwọn mùsùlùmí bí kí wọ́n gbé mùsùlùmí wọ sínágọ́gù àbí wọ́n gbé mùsùlùmí wọ ṣọ́ọ̀ṣì àbí wọ́n gbé mùsùlùmí wọlé dì ìgbà tó wọ́n á mọ̀ kó ṣe mọ̀tàìmà hmm, ọkàn bẹ́ jáde tó tún nídìí kọ́ ẹsẹ̀ tún wí àti padà sí Islam bọ́wọ́ ẹ̀ onídìí tó wá pé lódodo wọ́n bá tàn jẹ nù kìí ṣe wípé òun náà mọ ibi táwọn lọ wọ́n ń dọ́gbọ́n sí béèrè tí ò bá ti jẹ́ pé ń dọ́gbọ́n sí béèrè kò sí wàhálà wọ́n lẹ́ni tó ṣe wípé asúmọ̀ ń dà tàbí ń èyí làjọ máa ń fẹ́ sí ọ̀nà fún tó lè máa fẹ́ àti kankan bá ti ní dọ́nà fún rẹ̀ dípò pé ó dénú rẹ̀ kò sí wàhálà àmọ́ tí wọ́n bá ti débẹ̀ wàhálà wà ó pẹ̀lú pé anabi sallallahu alaihi wasallam ó ní wa baligh fil istinshaq illa an takuna sa'ima máa fa omi sí mú dáadáa máa fa omi sí mú dáadáa tó ń bá ń sálùwàlà àfi tó ń bá ń sẹ̀sùn yá ẹni tí ń mọ̀ gbọ́dọ̀ fa omi sí mú omi tó ti mú rẹ bọ́ sọ́nà fún kẹsí kó mu èsì sóúnjẹ àmàlà bí fi hàn kọ́ gba sùyàmù jẹ bẹ́ẹ̀ náà ni tó ń fẹ́ sọ́nà fún tọ́ba ti gbọ́ lọ́nà fún rẹ gbàgbé ẹ̀ eléyìí ń jẹba. wọ́n ní ṣe dandan ní káwọn ọmọ ṣe bísímìláì káwọn tó ka fati ànusọ̀lá ẹ máa wí àmọ́ jẹ́jẹ́ tọ́ba yẹ kó ibi tẹ́ ti kàkí sókè bí àṣùbà magrib àti ìṣá rákà méjì àkọ́kọ́ ẹ ti kọ́ ṣe bísímìláì jẹ́jẹ́ kẹ́ tó bẹ̀rẹ̀ alhamdulilayi rabbil alamin ẹlẹ́yìn ìjẹba. wọ́n ní sẹ́ká àwọn ọmọ fọlá ànábì tọrọ àlùbáríkà ànábì àdádálẹ̀ ìwọ́kọ́ lọ sọ láfànà ìwọ́kọ́ lọ sọ àlùbáríkà fànà ẹni tí wọ́n ṣe ló fi ṣàtẹ̀wò kí ló ṣe lágbo ànábì onífẹ́ ànábì ọ̀ntẹ̀lẹ́tà ànábì ìwọ Allah wo ìfẹ́ tí mo ní sànàbì wo títẹ̀lé tí ń tẹ̀lé ànábì ṣe báyìí kì í ṣe wọ́n ńlá ìfẹ́ tí mo ní sànàbì torí wọ̀ sọ́lá onífẹ̀ẹ́ rẹ̀ wo títẹ̀lé tí mo ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kì í sọ́lá títẹ̀lé lòsì tẹ́lẹ̀ ìbáyé wa àwọn eléyìí iná ni nǹkan téèyàn lè máa fi ṣàtẹ̀wò yàtọ̀ sílẹ̀ yìí òfin ṣẹ̀ríà ni a lè fi àwọn orúkọ Allah àtàwọn àròyìn rẹ̀ ṣàtẹ̀wò nínú àdúrà wa a lè fi sẹ́ẹ̀rí wa a lè fi ṣàtẹ̀wò náà la fi pé wọ́n lọ́wọ́ wo ìfẹ́ tí mo ní sànàbí wo títẹ̀lé tí mo ń tẹ̀lé tànàbí ẹlẹ́kẹta a lè tọrọ lọ́dọ̀ ẹni Allah kó bá wa bẹ Allah àwọn nǹkan mẹ́ta yìí la lè fi ṣàtẹ̀gùn síwájú Allah àmọ́lá ànábì ọlọ́jọ́ tó ti rọ̀ tipẹ́ ọlọ́jọ́ ti ń rọ̀ lọ́wọ́ ọlọ́mọdé àṣẹbí tí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn gbogbo ẹlẹ́yìn ò bẹ dà àdáda lẹ̀ kì í ṣe ojú ọ̀nà tànàbí sallallahu alayhi wa sallam olú ẹlẹ́dàá ọ̀tẹ́wọ́gbẹ̀sìn wa lọ́dọ̀ wa kọ́mọ́pọ̀ ti sùn àlọ́. Ah, alhamdulilayi jazakumullahu khairan ah, gẹ́gẹ́ bí ètò tí wọ́n ń ṣe fún wa lọ́wọ́ lẹ́yìn so a fẹ́ bẹ àwọn olùmọ̀ wa kí wọ́n jọ a fẹ́ ka ìbéèrè ìdílé ló kan sí so that àwọn tí wọn ti ìdílé tí gbọ́dọ̀ wọn á lè gbàdúrà fẹ́ kí gbogbo ẹ̀ kì í bi kí ó dàrú. now ìbéèrè tí ó wà níbí wọ́n ní obìnrin tí ó lọ sí hajj so lásìkò tó ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ gangan wọ́n lásìkò yẹn ni kò ṣe ẹ̀ dé pé irú obìnrin kí ni ó máa ṣe. wọ́n ní àwọn ní meeting ní ah, hall tó wà lókè church but àwọn máa gba inú church kọjá sí ah, òkè yẹn láti lọ fún meeting wọ́n ní ṣé táwọn bá gba inú church kọjá bẹ́ẹ̀ ṣé kò sí ìdọ̀kọ̀ tó ṣe èsì àwọn. wọ́n ní ẹ̀dọ́sà kí ni nǹkan tí àwọn lè ṣe láti ṣe àtúnṣe fún ah, láti pe àwọn òbí àwọn nípa pé káwọn náà kí wọ́n máa ṣe ìsìlámù òdodo wọ́n ní gbogbo àti àwọn bá ń gbìyànjú láti pe àkíyèsí wọn wọ́n máa ń wọ́n máa wọn kì í dáhùn àwọn lóhùn ṣá wọ́n máa ń pọ̀ bí ọ̀nà ọ̀nà wọn tó lè gbà. ìbéèrè ilé náà máa ń sábà wáyé dáadáa wọ́n ní ọjọ́ mélòó ni arìnrìnàjò ló lè ṣe ní àjò tí wọ́n máa fi ṣe kọ́sù. wọ́n ní tí àwọn bá ń gbọ́ kútùbà lọ́wọ́ ní ọjọ́ jùmọ̀ tí màmú bá wá bẹ̀rẹ̀ kí ni tí àwọn gbọ́rọ̀ máa sọ lásìkò tí màmú bẹ̀rẹ̀ nígbà tó ń ṣe kútùbà lọ́wọ́ wọ́n ní àti pé kí ni ìdí tó fà á tí ìmáàmù fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ tó máa fi ń jókòó láàrin méjì tí wọ́n ṣe kútùbà lọ́wọ́ wọ́n ní tí àwọn bá gbàgbé sùn ìrun àsùbá ṣé àwọn lè kí ní aago mẹ́sàn-án àti pé irú iṣẹ́ wo ni ànábì ni ànábì kọ́ wọ́n ní irú iṣẹ́ wo ni ànábì kọ́. wọ́n ní ẹni tí kò ní ìyàwó lọ́dọ̀ ṣùgbọ́n ti tó ṣùgbọ́n wọ́n ní ẹni tí kò ní ìyàwó lọ́dọ̀ tó lẹ̀ ti bímọ ṣé ó lẹ́tọ̀ọ́ láti yọ jákà ẹni tí kò níyàwó lọ́dọ̀ ṣùgbọ́n ti bímọ wọ́n ní ṣé lè yọ jákà. wọ́n ní kí ni ìdájọ́ ọkùnrin tó ṣe pé gbogbo ìgbà ó máa ń dẹ́rù bàyàwó ẹ̀ tó bá ti dé nílé ọkàn ìyàwó máa ń kó sókè bí kó máa bá sọ̀rọ̀ ìyàwó kejì tí ó ń ṣáàlá bóyá kí atúndúró bẹ̀rẹ̀ náà ní ìparí wọ́n ní irú arábìnrin tí ẹ fún wa ní àpèjúwe tí ó fẹ́ gba Islam tí èèyàn kan wá ṣe sábà bí àìrí Islam ìgbà wọ́n ní kí ni kúrò arábìnrin lọ́dọ̀ Ọlọ́run torí pé òun gbọ́dọ̀ ti láníyàn pé òun fẹ́ wọ́n fẹ́ di mùsùlùmí. Alhamdulillah. obìnrin tó lọ sí hajj tó wá ṣe nǹkan oṣù lásìkò hajj gbogbo ntọ́lọ́lá ajínsẹ̀ ní ọ̀sẹ̀ yàtọ̀ sí pé kò ní ṣe tawaf a sì máa pé sọ̀fà márùwà a ò gbọ́dọ̀ ṣe àfi lẹ́yìn tawaf tó lálàáfíà torí ẹ kò ní tí ì sá sọ̀fà márùwà rẹ̀ náà nígbà tẹ́tẹ́ bá dá ẹni ó tó ṣe nǹkan tí wọ́n bá wọ́n láwọn fẹ́ ṣèpàdé. Si nínú họ́ọ̀lù tí ń bẹ lókè chọ́ọ̀chì chọ́ọ̀chì làwọn sì gbà kí ni ìdájọ́ káwọn gbanu chọ́ọ̀chì kọjá kọjá tó kí ló dé tó fi jẹ́ pé irú họ́ọ̀lù tẹ gbà àti ló tú láti nínú aburú tó wà ń bẹ ni pé ikú wà kí ni ìjẹ́ pé bẹ́ẹ̀ ń sẹ́rìn lọ lẹ́kùsùn àmọ́ pé ẹ̀dí kẹfẹ́ rí o.

àwọn sì máa bá wọn sọ má gbogbogbò àwọn máa gbá wọn lẹ́nu sọ kí làwọn tún lè ṣe kó sí tó lè ṣe ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àtàdúà wọn máa bá wọn sọ ó sì máa bẹ ọlọ ojú pọn gbọ pọn gbà tí bàbá rẹ ọba ti wá gbọ́ tí ọba gbà ìwọ ò ní àbámọ̀ kan tó kó lẹ́yìn ikú rẹ torí ó ti gbìyànjú ó sì kúnu ẹ̀hẹ́n tó bá lọ kúnu ló léwu torí pé gbogbo ẹni tó mọ̀ pé bàbá àwọn ń ṣe àwọn nǹkan tí ò dáa wọn sí lórí islam tó dáa tí ò lè sọ fún bàbá rẹ̀ àwọn ni máa ń kábàámọ̀ wọn wọ ní ìsìn à kí ló fẹ́ mú ọ kábàámọ̀ you have tried your best but bàbá rẹ̀ ńkọ́ ó ní ọgbà ọjà bó ṣe jẹun wọn ní táwọn bá rìnrìn àjò ìjọ mélòó làwọn ò kò sọ̀rọ̀ ìjọ mélòó ìjọ mélòó ni wọ́n fẹ́ sí ìjọ mélòó ni wọ́n fẹ́ ṣe nírìn àjò rẹ̀ tó bá jẹ́ pé iye ọjọ́ tó fẹ́ ṣe nílẹ̀ àjò rẹ ó pé ọjọ́ mẹ́rin gẹ́rẹ́gẹ́ yàtọ̀ sọ́jọ́ tó dé àtọjọ́ tó lọ ajẹ́pẹ́tọ́ bá ti dé lóyún èso rìn àjò wàá lo ọjọ́ mẹ́rin gbáko nílòyún yàtọ̀ sọ́jọ́ tó dé àtọjọ́ tó lọ tá a bá fi kún ó mélòó tọ́ba ti máa bá wọn a jẹ́ pé onílé ni ọ́ ọ́ máa pé sọ̀lá tìrò o ní lò tó bẹ́ẹ̀ tọ́ba ti débi orin àjò ni ọ́ àyàfi gbogbo òlú tọ́ba ti níyàwó kódà kó ṣe pé wákàtí díẹ̀ lọ fẹ́ lò ọ́ máa pé sọ̀lá tìrẹ̀ òfin ṣẹ̀ríà sọ pé gbogbo ibi tọ́ba ti níyàwó ìlú rẹ̀ ilé ìjọba wọ́n ní kí káwọn máa wí tí ìmáàmù bá jókòó láàrin kútúbà méjèèjì kò sí nǹkan kan tán ní kò wí ọ̀dà kẹ́nà ni tí màá bá ní òun ràn yín létí kíkẹ́ tọrọ àforíjì aláforíjì ni Allah ẹ tọrọ àforíjì ó ti tó kọsọkọ astaghfirullah ó ti tó wọn á ní kí ló dé tí ìmáàmù máa ń jókòó láàrin kútúbà méjèèjì kútúbà méjì ni wọ́n ní kó ṣe kútúbà yìí sì ṣeré báwo la ṣe fẹ́ mọ̀ kó ti ṣe kan ó tún ti bẹ̀rẹ̀ omi ṣé lórí ìjókòó náà ni ó ti ṣe méjèèjì táàfin mọ̀ pọ́kàn ti tàn kan omi tún ti bẹ̀rẹ̀ àbí yóò sọ̀kalẹ̀ yóò tún gúnkè padà so bánàbì sallallahu alaihi wasallam ṣe ṣe làá máa ṣẹ́sì ìjókòó làánàbì fi ya méjèèjì ìjókòó ni wọn náà jókòó bí ìjókòó ti ń bẹ láàrin ìforíkanlẹ̀ méjèèjì bó ṣe máa náà ni torun bá gbéyàn lọ téèyàn fi wá ń ṣe sọ̀látò sóbè ìlago mẹ́sàn-án tí ò burú kò burú nígbà tó pé oorun ló gbé ọ lọ ọ̀máàmọ̀ wọn làwọn ẹsẹ̀ wò lànàbì kọ ìbéèrè mi ṣe béèrè bí kẹ́ ẹ sọ pé àwọn ẹsẹ̀ wò lànàbì sí nítorí pé yìí ṣe gbogbo sẹ́lọ́gba kíkọ́ ẹ mọ̀ pé láyé ìsìn gbogbo nǹkan lẹ́yìn máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí kó tó di pé náà máa tajà yọ kọ́ bí wọ́n ṣe ń tajà ọ wà lọ́dọ̀ ẹni tí ń tajà ọ máa pàdé àlùdí ọjà wọn tó ń ti pé kọ̀ pa dandan pé ńjọ́ tó bá free kápẹ́rù ọjà ńlọ padà tà ọ̀pọ̀lọpọ̀ ọmọ iṣẹ́ tó kọ́ iṣẹ́ abóyin gbàtí ọba ṣiṣẹ́ ẹ bá pé kerosene ń tà kí ló pa agbo àti kerosene pọ̀ owó táwọn fi yà ń sẹ́ ni ọba dàgbà di kerosene sòṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam kọ̀kọ́ níṣẹ́ àmúṣe níṣẹ́ ànábì bá wọn dáràn kó tó dà ànábì ó ṣe káràkátà kó tó dà ànábì ó sì ń jagun lẹ́yìn ìgbà tó dà ànábì torí ẹ̀ lànà sọ pé wa ju'ila rizqi tahta dhilli rumhi Allah fi àrísìkì mi sábẹ́ òjìji ọkọ̀ mi yàní pé jagunjagun là nàbì so ànábì wa isa aláìníṣẹ́ o tọ́ a dé tání tó ń jẹ sàrà tó ní àjẹsàrà ni mímọ́ fi jọ ànábì ìsọkúsọ haramu ni jíjẹ sàrà fún ànábì ànábì ìjẹsàrà èyí yòówù ó lè jẹ kò bá jẹ́ zakat kò bá má jẹ́ zakat anabi ìgbà bó ṣe jẹ́ ìwọ̀ fanabi lọ jẹ́ ìwọ̀ fáwọn ará ilé anabi torí rẹ̀ ọmọ ọmọ anabi alhassan àbí alhussein orí dàbínù ọ̀fẹ́ mu anabi ní kó má mu jẹ torí pé olúwa ṣe jíjẹ sàrà léèwọ̀ lórí àwọn ará ilé anabi anabi náà máa rí dàbínù lọ́nà tẹ́bi sì ń pa anabi tí ó ṣe bí kó kò ní jẹ torí ìbẹ̀rù kọ́mọ́jọ́ kanú dẹ́bínú zakati tí wọ́n ń gbé bọ̀ ńlọ́jàbọ̀ ànábì ẹ̀jẹ̀ sàrà o padà ìsọkúsọ ló ń sọ yẹn o tọ́lọ́ ń jẹ sàrà ò fi kọ́ sí ànábì ọ̀rẹ́ ni fi kọ́ sí o ó fi kọ́ sí ara rẹ̀ ńgbà tó jẹ́ arísẹ́mẹ́sì babolè ẹ̀rọ pé léde lárúbá àlédè yorùbá i'm sorry léde yorùbá atólè atọ́lẹ́ kíkọ́ wọn bákan náà yíyan wọn lọ́kàn sí kíni lọ́yàtọ̀. wọ́n ní kò níyàwó ó sì lọ́mọ lọ́nà o àwọn lè jẹ́ kó ṣe zina ni o kò níyàwó ọlọ́mọ àbó ti fẹ́ yàwó rí ìyàwó ti lọ àti bá gbé zina lọ́gbà bíi mà kí sọmọ rẹ ọmọ zina ni ọmọ ìyá rẹ ni ìwọ aláṣẹ ìdànù ni ọ nípa ọmọ zina ìwọ ọkùnrin àwọn obìnrin tiwọn. oríkì àwọn ọmọ lọ́dọ̀ tiwọn ni ọ̀ràn bọ̀ mi ṣẹ́mi kọ́ra wọn dá tá a fi bí ma ọ̀ràn bọ̀ mi ni torí ṣẹlẹ̀ àsopọ̀ ọmọ ìyá rẹ̀ ni kò ní bàbá kò túmọ̀ sí pé ìyá náà kárí o tí wọ́n bí mọ̀gbọ́nà sí iná tó máa fi di tiẹ̀ ọ̀daràn lónà àmọ́ ọmọ ò ní sáláì lẹ́nìkan tí wọ́n máa fi tì sọ́dọ̀ rẹ̀ ọmọ ìyá rẹ̀ wọ́n kàn ní pé ní lágbájá ọmọ Hafsatu. Hmm. wọ́n yà ó kọ lò fún wọ́n lè ní lágbájá ọmọ Abdullahi torí gbogbo wa náà ni Abdullah wọ́n á ní sẹ́yìn ọ̀rọ̀ zakatul fitri fún zakatul fitri bá ọ fọmọ èso ọmọ rẹ àfi tí wọ́n bá pàkọ́ ọmọ ọ̀dọ̀ lọ ń bọ̀ fún wọ́n ní gbogbo ọgbà tó bá ti wọlé ní kótó wá di pa béèrè irú ẹrù ọ wọn ni máa dẹrù mi ẹ máa dá ẹ máa dábàá ìyàwó rẹ máa dábàá ìyàwó pé wọn ó gbéyàwó mi wọn ó gbéyàwó mi ti sọ gbogbo ẹni tí bá ti máa dẹrù bá ìyàwó bá ó jó ni òun gangan fúnra ara rẹ ó jó ni ní fẹ́ ìyàwó mi táyé dọ̀rùn nítorí pé ẹni tó ní nǹkan ṣe action náà máa ń ṣe kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ òun wọ́n fẹ́ kí ìyàwó sọ̀rẹ́ńdà fún so nítorí délé má yọ ọmọ ọlọ́mọ wèrè o àwọn obìnrin àwọn ò ní ọkàn tá a gbọ́rọ̀ sí o àfi tó bá fẹ́ lóbìnrin wèrè tó fẹ́ ní wèrè ń yàwó tó bá fẹ́ ní wèrè lóbìnrin tó fẹ́ ní wèrè ń yàwó wàláhì orí rẹ lè dàrú àwọn obìnrin ò dàbí ọkùnrin àwọn ò gbá kìràkìtàkàràkìtì kò má dẹ́rù báyà wàhálà ò lè délé kọ́ bá pé ìyàwó rẹ̀ ti di nǹkan ni tó bá níyàwó fẹ́fẹ́ yàwó náà la sọ pé tó bá fẹ́ yàwó gan má jẹ́ ọpẹ́ sígbà tó so igi pẹ̀lú ìyàwó tó fi sọ fún tó bá tó ti pẹ́ orí rẹ̀ lè lo aago báwọn òbí ṣe wà nù ń pọ̀ túnla inṣàlá ọ̀rẹ́ ni kejì lọ́túnla onídìí gbogbo wàhálà kan tí ò ní túmọ̀ yàwó èrè ó sì ti bọ́ lọ́wọ́ pé ọ̀ sọ fún un àbí yóò tún sọ pé ọ̀sán fóun wọ́n fún ládírẹ́sì ẹni tó fẹ́ o lẹ́yìn ìjábọ̀ ṣùgbẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu